ọ̀dẹ̀dà wa máa dùn gidi ilé wa yóò máa dùn lọ ní eléni ní oníwọ̀bẹ̀ o ọ̀rẹ́ là ó máa ṣe. ọ̀dẹ̀dà wa máa dùn gidi ilé wa yóò máa dùn lọ ní eléni ní oníwọ̀bẹ̀ o ọ̀rẹ́ là ó máa ṣe. ẹ wí wí fara tẹ́nìkan ò lè tú ẹ̀wọ̀n ìfojúlùmọ̀ kí wọ́n gbọ́ pádì tú nìyẹn o ju tọmọ ìyá lọ mo ní o èdìdì rẹ o kò lè yé wọn ọ̀rẹ́ àwa ju tọmọ ìyá lọ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé. ẹni báwo ṣẹ́jú akàn apẹ̀lẹ̀ tí omi ibi lékeleke pé tí ń fọṣọ ẹyẹ àparò kò lè mọ bẹ̀ rárá. kò lè yé wọn kò lè yé. kọ́ kì í tú lójú ewé. àní ẹni báwo ṣẹ́jú akàn apẹ̀lẹ̀ tí omi ibi lékeleke pé tí ń ẹyẹ àparò kò lè mọ̀ bẹ́ẹ̀ rárá. ajé àkàrà ìbò ní àwọn kankan tí mo fẹ́ sọ nípa àwọn ìdílé méjèèjì tí wọ́n wà ń bí tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ó ti tó bí fifteen years ago tí wọ́n ti ń ṣe anniversary bọ̀ tó dẹ̀ máa ń dùn báyìí náà tó dẹ̀ máa ń lárinrin tàbá ti ṣe nílé kan ní ilé yìí àṣẹ nílé kejì ní ọdún tó ń bọ̀ àwọn kankan wà tí ó tiẹ̀ wá jẹ́ nǹkan tó ya ẹ̀mí lẹ́nu láàrin àwọn ọ̀rẹ́ méjèèjì torí pé ọjọ́ kan náà ni wọ́n bí wọn oṣù kan náà ni wọ́n bí wọn ọdún kan náà ni wọ́n bí wọn ah wọ́n tún wá ṣe ìgbéyàwó ní ọjọ́ kan náà. ló já sí pé ìfẹ́ dàpọ̀ nìyẹn lágbára ọlọ́run ìfẹ́ kò ní kúrò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa àwọn èèyàn wà ń ta tọ́pọ̀ a ṣe bí in-house ni. Ah ká wà bí ká ṣe fàájì ká ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sẹ̀ ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ yẹn ní ìwẹ̀ jẹ́ ìwẹ̀ mú tá à ń sọ yìí àdúrà ó ṣe kókó ó ṣe kókó lóòótọ́ ó ti ń dùn náà tàbá tún gbàdúrà tó wà dùn sí dáadáa àdúrà ọ̀nkú ẹ ẹ máa bá a gbàdúrà ní ṣókí. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa adúpẹ́ aláyọ̀ ayìn lógo fún àǹfààní tẹ́ ẹ fún wa láti dá ọjọ́ tí ọjọ́ dẹ̀ pé ògo ni forúkọ yín ní òkè ọ̀run ǹjẹ́ wá fi àwọn ìdílé ilé yín lọ́wọ́. ogun tó lù wọn tó gba ẹ sọ ní kọ̀ọ̀dù ọlọ́run àmọ̀ṣẹ́ fún wa. nígbà tí a bá fi máa pàdé ní ọdún tó ń bọ̀ ọlọ́run gbogbo tó ń bọ̀ lọ́kọ̀ ti bá wọn ṣe kálára ti máa lọ́kùn adúpẹ́ torí tẹ̀ ti gbọ́ ògo ni forúkọ yín ní òkè ọ̀run Jésù Olúwa wa. ẹ bá wa pàtẹ́wọ́ fún <laughs> kó tó di pé a lọ sí dining màá fẹ́ kí àwọn tó ń ṣe anniversary lénìí káwọn ìyàwó represent wọn torí mo rí pé àwọn dúró gangan wọ́n tó ó dẹ̀ gún régé so ẹ máa bọ̀ wájú ẹ bá ń pa tọ́wọ́ fọ́bọ̀ yìí dìde. <laughs> Ah, oríṣiríṣi àrà la máa ń rí nílùú àwọn nǹkan báyìí kínní mi ni bẹ́ẹ̀ náà mo dẹ̀ ṣe máa ṣe nǹkan mi ni ẹlẹ́nu rúnrún ló ní àmùyá ẹ̀ nǹkan tó bá wù àwa là ń ṣe fámìlì wa now oríṣiríṣi orúkọ làwọn èèyàn máa ń pè tó bá fẹ́ gé irú àkàrà ìbò báyìí ṣùgbọ́n ní èní eh, i k k d ni a máa pè ẹ wò pé ah báwo lè yẹ níbẹ̀ <laughs> i alákọ̀ọ́kọ́ yẹn eh, ìbíròǹkẹ́ eh, k tó tẹ̀lé yẹn kọ́ládé Eh, ké tó tún wá tẹ̀lé kò fowó rọlá dí tó wá tẹ̀lé eh, déníjì tí wọ́n wà bẹ́ẹ̀ bá mi sọ. now eh, ẹ̀yin méjì ẹ bá wa di ọ̀bẹ yẹn mú ah, ah. hi k k d. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. <laughs> Happy birthday to you. Hip, hip, hip. Hooray. Hip, hip, hip. Hooray. Ó ti yá náà nìyẹn, máa bọ̀ ń dání. <laughs> come over ah, ah, èmi ìtò. ọ̀dẹ̀dẹ̀ wa máa dùn gidi ilé wa yóò máa dùn lọ́ní ah. ẹlẹ́ni ní omi wọlé o ọ̀rẹ́ là ó máa ṣe. ọ̀dẹ̀dẹ̀ wa máa dùn gidi ilé wa yóò máa dùn lọ́ní ẹlẹ́ni ní omi wọlé o ọ̀rẹ́ là ó máa ṣe lè kẹ̀wé fara ẹnìkan ò lè tú ẹ̀wí fojúlùmọ̀ kí wọ́n tu, pádì tú nìyó ẹnìkan ò lè tú yé èjìjì rẹ o kò lè yé wọn ọ̀rẹ́ àwa ju tọmọ ìyá lọ mo ní o èjìjì rẹ o kò lè yé wọn ọ̀rẹ́ àwa ju tọmọ ìyá lọ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé. àní ẹni báwo ṣẹ́jú akàn apẹ̀lẹ̀ tí omi ibi lékeleke etí ń fọṣọ ẹyẹ àparò kò lè mọ̀ bẹ́ẹ̀ rárá. lè yé wọn. àdìtú ni o kò lè yé wọn kí n gbọ́ èdìdì rẹ o kò lè yé wọn. ọ̀rẹ́ àwa ló jọ mọ ìyá lọ. àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé. àní ẹni báwo ṣẹ́jú akàn apẹ̀lẹ̀ tí omi ibi lékeleke pé tí ń fọṣọ ẹyẹ àparò kò lè mọ̀ bẹ́ẹ̀ rárá. expect pé ó yẹ kíyàwó ẹ kó kí ọ̀rọ̀ ti yé nígbà tẹ fún mi lóúnjẹ tí mo jẹun tán ó tó ní tí mo jókòó yẹ kó mọ̀ kí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni ìwọ náà mo tún ń ṣe ṣe ó excuse ìyàwó irọ́ àpótẹ́ jókòó. ẹ̀gbọ́n mi kò ní dìde àgbà tó yẹ pé ìkan náà lèmi àti ìyàwó mi gbogbo tó bá fẹ́ bá mi sọ ẹ lè sọ lójú ẹ̀ náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ fámìlì mo fẹ́ sọ bí ìgbà tí mo wá ń expose àwọn fámìlì mi lójú ẹ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa jọ lójú mi. ẹni ah. mo fi style pé wá ta ni àwọn ẹbí ti ń complain lórí o oh no no no bitterly tó bá yẹ pé sista ló wá wọn máa ké ni pé kí ló dé kí làwọn ṣe fún ẹ ṣe lo àbádọ ẹbí nígbà tí bàbá kékeré kú a pè ẹ lórí fóònù o ṣe wọ tó tiẹ̀ nígbé fóònù o wá mo wá bí mi ò bá ẹ lé gbogbo àwọn èèyàn kí ló dé àwọn èèyàn complain pé o ti àtẹ̀sẹ̀ bí mo ti ẹ̀ fẹ́ rí wọn mọ́ àwọn èèyàn wá wò pé òkè ó dà ń pè mí ni o máa ń fẹ́ ọ̀nà díẹ̀ díẹ̀ ló máa ń gbọ́rọ̀ sí lẹ́nu wọn á ní kí n wá wá kájọ agree so nǹkan tí o bá fẹ́ máa ṣe fún ẹbí tó o dá o dá máa yọ má kàn àbádọ́ ẹbí tó ti yẹ má àbádọ́ ẹbí. ẹ̀gbọ́n mi ṣe fẹ́ gbọ́ mo ti make up mind mi mi ṣe kankan fẹ́ bímọ. mi ò dẹ̀ fẹ́ dá sí wọn mọ́ rárá rárá mi ò lẹ́kọ́ ṣe tiwọn lọ́tọ̀ kémi náà ṣe ti tèmi lọ́tọ̀ mi ò fẹ́ wàhálà èmi náà ti lẹ́bi tèmi ìyàwó mi ẹbí mi ni so mi ò. kọ́ládé kò lọ bẹ́ẹ̀ o kò lọ bẹ́ẹ̀ bí ìgbà tó ń dá ọlọ́run lẹ́bi ni ó mọ̀ kọ́ lọ́run ìdí mú ẹ wá sínú ẹbí láti máa ràn wá lọ́wọ́ ni àkìjẹ́ pàrọ̀ náà mọ̀ ṣe ó mọ ọlọ́run lóde ńlá wá ní tèmi wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi náà ni mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé oṣù ni o fẹ́ gbé wọn sí ní condition ni àbọ̀ sẹ̀sẹ̀ lágbára ẹ̀ ká máa wá fi agbára mi máa máa fi wá má dára ẹ̀ láàmú so mo fẹ́ mọ̀ oṣù ni ọ̀sẹ̀ kí wọ́n máa fún ọ lọ lórí tó ń wò mí báyìí. kí lè tí mi ò ní wò yín bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa sọ pé kí n fún ẹbí lówó lóṣooṣù àbọ̀sẹ̀ẹ̀sẹ̀ ẹjọ́ torí ọlọ́run àkáǹtì mo fẹ́ kàn yín sí owó kí ni mo máa pè é Àyàndé má sọ bẹ́ẹ̀ bẹ́tìdé tó ṣe fún yàwó ẹ gbogbo ayé ló mọ̀ iye tó ná ńgbà tó bá lè nọrú owó bẹ́ẹ̀ fún yàwó ẹ kí ló fẹ́ káwọn ẹbí ẹ àwọn ẹbí ẹ kò dáa. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mistake nìyẹn ẹ̀yin rò pé mi ni mo ṣe bẹ́ẹ̀ dé fún yàwó mi èmi kọ́ o mi ò ná kọ́bọ̀ ní bẹ́ẹ̀ dé tẹ́rí yẹn o kò possible ìyàwó mi àtọ̀rẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ papọ̀ ni àwa wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọkọ wọn níṣó mi ò ná kọ́bọ̀ o ànífùn ti bá náwó fún bẹ́ẹ̀ dé ìyàwó mi ṣèbí ẹlẹ́dàá gbogbo ẹbí rí i pé mo ti ṣe tiwọn èmi ni mo kóra mi mọ́ crowd now ó kù sí iyú tèmi ẹni tó sọ pé ayédùn kò wá jẹ tó fọyàn lẹ̀ tó náwó gbé kí ni condition iṣẹ́ ìwé iṣẹ́ wa iṣẹ́ wa ò dàbí mọ́ gbogbo ìjọba òṣìta níṣe ló tún tètè ṣe ìjọba tún tún ṣe ẹ lẹ ń pè níjọba òṣì. ẹ kò jẹ́ kí mọ́tò bàjẹ́ kò sí iṣu mọ́ àjẹwọ̀n àwọn mẹkáníìkì. i'm sorry. so gbogbo nǹkan yẹn ò dàbí mọ́ kí ló fẹ́ máa ṣe fẹ́ mi ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní oṣooṣù mọ́ máa wá. ẹ̀gbọ́n kọ́bọ̀ mi fún anybody àtẹ̀yìn àtẹ̀bí mi fún yín nìkan kan ẹni iṣẹ́ tí yín náà ẹbẹ̀ lọ́hùn kẹ́ ríṣẹ́ gbà. everybody ló ń ṣiṣẹ́ náà everybody lè ló mèkó wẹ̀. àwọn iṣẹ́ wa ò dàbí ti gbà kan. ẹ ẹ máa bẹ lọ́hùn kí mọ́tò àwọn èèyàn máa bàjẹ́ àbí. ok lọ fún mi lówó lọ fún mi lówó ń bà yẹn. owó kí ni. mo fowó wọ mọ́tò wá bí ni. wọ́n pẹ̀lú lọ fún mi lówó jáde. sẹ́yìn sọ fún mi kẹ́ tó wá bí mi ò ní láti sọ fábùrò mi pé mo bọ ọ̀rọ̀ tí mo wá rí ẹ fún yìí ṣé tí n bá gbẹ ṣo máa gbé ṣé ìwọ tó kì í gbé fóònù. mo ti bá bíbá gbé fóònù mo bí sí ni nítorí bẹ́ẹ̀ sọ fún mi pé ẹ tó wá mi ò ní káàṣì rẹ kàn báyìí lé kò sówó tẹ̀lé yìí gbà kọ́bọ̀ mi ò ní cashless society la wa. máa jọ ẹ lójú máa ń bara àtàrà mi lójú ìyàwó ẹ èmi mi ò ní kú èmi ni ṣódà kí n lọ tọrọ owó lọ́wọ́ ẹ máa lọ bá o. ẹ lọ bá wà á mọ̀ pé wà á mọ̀ pé ẹ mọ́ mi ẹ ìwọ́dà mi ò ní rárá. ó dàbí tọkàn yìí rọ mo fi ṣọ́ọ̀bù lẹ́yìn àní kò sọjá àgùsí iṣẹ́ pé ọkọ ní gbogbo gbogbo bá yẹ gbogbo. bá a tẹ́ ẹ̀ ní máa dìjà fọ́ four lọ sí bẹ̀rẹ̀ one two three. mo dẹ̀ ní ó mi one million dẹ̀ ń ṣakọ. báwo ni kò fọ́. ẹ má bínú mo wà mo ní kí n sáré ṣe nǹkan tí mo ṣe ń yàrá tó ní kí lè máa jẹ. ṣé ilé mi kọ́ mo wà ní tí oúnjẹ báwo mi jẹ máa sọ fún yín mo lè bọ́ sí kíchì gan kí n ṣe fún mi. Hmm. wọ́n wí ẹ̀yin méjèèjì inú mi dẹ̀ dùn pé mo bá ẹ̀yin méjèèjì. Hmm. Let me start with this. I want to tell you a short story. Now, ọkùnrin kan wà. Ó máa ń ṣe òwò káràkátà. Nǹkan tó bá dẹ̀ ti fi òpó wà lucrative for each season ló máa ń kówó lé lórí. Tó bá tó á mèkó owó, á tún wo another one tó wà in season, á tún kówó lé lórí tó máa wà profitable fún. Ó máa ń ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ for a long time unfortunately ó wá dáwọ́ ẹ̀ sí business kan bó ṣe pàdánù gbogbo yẹn ni. Ah. so owó díẹ̀díẹ̀ tó wá kù ó wá fi ra ààbò ewúrẹ́ ó wá wò wípé tóun bá lè nọ́jọ́ ewúrẹ́ yẹn for some years kí ewúrẹ́ máa bí sí kó máa rẹ̀ sí at least á fi jẹ́ kóun tún lè padà kóun lè bounce back unfortunately ó ewúrẹ́ for so many years ewúrẹ́ yìí lóyún débi kí tó máa bímọ kọ̀ọ̀kan fún olówó ẹ̀ for so many years àti ewúrẹ́ àti olówó ẹ̀ ojú kan yẹn náà lọ́jọ́ wa. wọ́n á wò pé irú advice wo ni a lè fún irú ẹni tó ní ewúrẹ́ yẹn náà wúrẹ́ òṣèlú ni ẹ̀ tí yẹ ti kó ba business rẹ̀ fún business rẹ̀ bá dẹ̀ tàdánù àbúrò. tàdánù náà kó dẹ̀ rà nù. really. Okay, ẹ jẹ́ àgbéyàn ti sẹ́gbẹ̀ kan. now Kofo how long ni ìwọ àti Dénìjì ti ṣe wedding. fifteen years. fifteen years. Oh, well but ṣe um, máa with respect ṣá. now let me ask you ṣe mọ̀ wípé àwọn tó marry at the same time pẹ̀lú yìí wọn ò tí ì bí rárá wọn á ti bí mẹ́ta ah, àti ah. mẹ́rin. shut up! you do not interfere when i'm i'm, I'm talking are you okay? àwọn ọmọ tó ti bí fifteen years ago wọ́n ti ń rẹ́dí àti fẹ́ máa lọ yunifásitì and you don't even think that there's a reason for you to start thinking of a way out wo let me tell you something kò sí àgọ̀ níran tiwa o èmi àtàbúrò mi nìkan ni bàbá wa bí àtìyá wa and I have four children to show for it even though jẹ́ pé two years after tí mo marry ni òun marry ẹ̀ you have nothing to show for it àfẹ́ ayé yìí ni pàtí lè ní fàájì lọ́la nothing wọ́n let me tell you something èmi mọ̀ pé ẹ̀rù ń bà ẹ́ àti bá almighty wife of yours sọ̀rọ̀ ni. the best thing for you is go and look for a a very very fertile woman to give you Adesina bóyá ẹ mo sọ fẹ́ kó má sọ one more word mẹ́ẹ̀ bóyá ọlọ́run lè tara ẹ̀ bóyá Adédèjà ń wá eventually wọlé tó bá dẹ̀ ní òun ò fẹ́ dúró well so be it but ṣé wọ́n máa sọ pé ọ̀ try to for fifteen years tó kọ̀ jókòó tó ń jẹun wa nínú ilé for Christ's sake how long are we going to continue like this with this madness that you call a marriage. thank God wípé ìwọ náà ló dájọ́ ara ìgbà tí mo sọ story tán ìwọ ni wúrẹ́ yẹn èmi ò wá ní pé kó gbé ẹ ta o mo kàn sọ wípé kò sí Adésínà lára ẹ bóyá Adédèjì ló wà lára ẹ kò shut up wẹ́ wẹ́ are you a man look at how you are for fifteen years wọ́n èmi ò ní kó jáde o kó kọra sún kíyàwó alálùbáríkà tó máa bímọ fún àbúrò tèmi kó tètè dé ah. kó má waste time any further with your gbogbo òṣì òṣì orí burúkú tó ń bá kiri. ọ̀rọ̀ ipò àǹtí mi. stanike. kòfó. Hmm? ẹ kú àpérò. ẹ ṣe. ẹ kú kó lè dà tẹ́ ń bá kiri ẹ àtúnṣe àmọ́ ṣe bí àwọn Yorùbá máa ń sọ wípé àkìtọ́jú oníkà mẹ́sàn-án kan ni. Sanike, orí ìjókòó ni mo wà tí ẹ ti ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Mm-hmm. Ṣo fẹ́ lù mí ni? Ṣo fẹ́ lù mí ni? Àbí wá pé òun á sọ pé Sanike èwo làbò sí sí Sanike tó ń ṣe? Kúkú pè mí ní Níkẹ́. Bọ̀ Níkẹ́ o mọ̀ pé tí bá pè ẹ́ Níkẹ́, o ò jù mí lọ jù. Ah. Tó má gbà lọ́wọ́ mi ò jọdún méje lọ so tí bá ń pẹ̀ sítánì kẹ̀ mò ń respect ẹ̀ torí ó jẹ́ ẹ̀gbọ́n mi ni so don't push your luck. àkí ló ṣẹlẹ̀ gangan mo jókòó sí bíbẹ̀ òde ń sọ̀rọ̀ sí mi òun ṣe wàtàwàtà òun wà lé mi lórí mo dẹ̀ tún dúró mò ń wẹ̀ náà ó dẹ̀ tún feel so important ìyá ọkọ mi tó bí ọkọ mi ó ti kú so kì í ṣe ìyá ọkọ mi ẹ̀gbọ́n ni ẹ́ so day your day make I day my day stay on your lane má kọjá iyẹ kọ́nà mi o lè dárí èmi àtọkọ mi rí o I want you to know that o wá láti lé ẹ o fọkọlẹ̀ o fọmọlẹ̀ o wá ń to fámìlì tí òun ṣe tiẹ̀ tí ò kàn ẹ́ ta ló pè ẹ́ síbi ta ló pè ẹ́ láti wá jẹ́ olùdájọ́ wa ṣé mi lọ́lọ́run tó ń ṣọmọ ni fine i have been married for fifteen years mi ò bímọ yes agbáwọn tó tó ti ṣẹlẹ̀ sí dáadáa rí tọ́lọ́dẹ padà dá wọn lóhùn wá ẹni tí ò tí kú ọmọ àmọ́ orúkú tó máa pa wọn òbí ọmọ mẹ́rin kú ọdún kú yèdùn tó ń ka lójú wa ká lọ bẹ́ sómi àbí àbí kí ló dé tí wàhálà ẹ fẹ́ pọ̀ jù nǹkan lọ ṣé ìwọ ló ní láìfù ni mo fẹ́ àbúrò ẹ̀ ó ní peace of mind iṣẹ́ ń lọ síwájú ṣé bá ṣe wà tẹ́lẹ̀ rí. báwo lẹ ṣe wà tẹ́lẹ̀. wọ́n yẹ àwọn mi tó máa fọkọ tó ní fọkọ wọn sinmi tó ní fọkọ lálàáfíà tí ò ní lílọ síwájú tó dẹ̀ ní bíbọ síbẹ̀ kí ló fẹ́ ṣe sí torógun ọmọ òótọ́ ló lù palẹ̀ kan. ẹ ṣe pa ọmọ mi ni oh you want to kill my children abi. wọ́n má pariwo ń bíbà ìwọ ló wá tọ́nà wọ̀rọ̀. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àgbà tó bá ti ní òun ọmọ àgbà dà òun ọmọ bó ṣe ń lo làkàyè fi sọ̀rọ̀ a kó mọ̀ kó lọ́pọ̀lọpọ̀ o ní sense ni. Ah, èmi. bẹ́ẹ̀ ni. are you listening to your wife. you listen to what I have to say. ó wọ inú ilé mi wá òun ṣe wótò wóró òun ṣe bálabàla òun sọ̀rọ̀ yamayama òun tẹ̀lé báṣubàṣu. kò fọ èmi ló ń bá sọ̀rọ̀. mọ àwọn wo gangan mo fẹ́ mọ̀ wọ́n mẹ́tàlá ẹ kò lè lémi kò lè kọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ ṣùgbọ́n mi níkẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ kò lè lémi kò mi báyìí. jẹ́ kí n wá sọ fún ẹ tó bá ti rí fertile woman tó máa bẹ́ẹ̀ bí Adésínà fọkọ ẹ̀ kẹ́ pè mí kẹ́ jẹ́ kí n gbọ́ kémi wá bí Adédèjì. Ah. kí ló dé láti mi fún yóò fẹ́ ìsúbì ṣé kò tún àti ọ̀rẹ́ fojú mi lélẹ̀ torí pé mo ń kẹ́ fún ẹ because I I'm caring for you. àtẹ̀yìn adé tẹ ẹ̀kan dẹrú ẹjọ́jọ́ lẹ̀ ẹ̀ ń sọ wòtòwòtò tó bá tù bá bú ah, i support you sọ ṣá. ọmọ lèrè lèrè wá. Yeah. It's been 15 good years. We need a child. Fún mi lóhun tó máa múnú mi dùn tí màá mọ̀ wípé Ọlọ́run dégbéyàwó wa ládé. Ohun èmi náà, àmọ́ mi kì í ṣọlọ. Mo mọ ṣùgbọ́n ní hierarchy ilé ayé àwọn kan máa ń tò wá ní ẹ lẹ́yìn ọlọ́run ó kan bàbá ìyá náà lẹ́yìn ọlọ́run ẹ̀yin obìnrin ló kàn torí tá a bá fẹ̀yìn obìnrin nù kan ẹ̀yọ̀ kan ọlọ́run ti fi sí yín lára láti multiply ẹ̀ bó jẹ́ rere ni o àbíbí bọ̀ rere ni mo fẹ́ kó jẹ́ please bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ jẹ́ kó multiply I need a child. You need a child at all cost. at any cost. Any cost, please. Okay. Give me a minute. I trust you. No, no, no, no, no. Yes, sir. ṣáwọ́ tàtẹ́ mi. kó fún ara jọ tó jọ jọ mo fi ọlọ́wọ́ bẹ jọ irú èrè ikọ́ ni mo fẹ́. jọ jọ jọ tó lọ́wọ́ jọ jọ jọ please please. kò fún kò fún máa pa mi kò fún kò fún kò fún kò fún kò fún kò fún máa pa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. nightmare. nínú àlá yẹn mo ń sọ fún ẹ nínú àlá mi wípé ó fún mi ní èrè ìgbéyàwó or something and then bó ṣe fẹ́ pa mí nìyẹn. èmi ló mà ṣàánú má járe wàhálà ó pè báwo pẹ̀lẹ́ kọ pẹ̀lẹ́ jẹ àjọ aláti sùn padà pẹ̀lẹ́. fi ṣe birthday ọmọ ènìyàn ṣàmọ̀ pé ọmọ ẹ̀ máa pé one. so wọ́n mú léèsì twenty five thousand and the ankara is ten k òun wò pé ẹni tó bá ń kó ra lace ẹni tó bá ń kó ra ankara. so mo wá fi òpin since tẹ̀yẹ́ ń pàwá gangan ni ọ̀rẹ́ oní nǹkan kara méjèèjì. ibi ronke hmm? báwo ló ṣe máa gbarú sọ standard aṣọ yìí lọ́wọ́ àwọn tó gbé fún. Ah, ah, ṣé báṣọ ẹbí ni tó ṣe ti ń gbé fọlọ́ṣẹ́ máa ní no no no no no èmi àsìkò fóòlì wọ rẹ lè ó mọ pa lè wọ ni. torí ẹ̀ náà ni mo ṣe sọ pé mẹ́bí ta bá ọkọ̀ wọ lace láàárọ̀ àádẹ́ wọ àǹkàrá lọ́sàn-án. kí ni ní level tá a fi lọ pàtí nsìn ṣé irú aṣọ báyìí láwa máa wọ ni. because society ta belong sí nsìn ah kíláàsì wa ti ju gbogbo eléyìí lọ báwo la ṣe máa fẹ́ lọ pàtí tó àǹkàrá ten thousand mo ṣọ́ pàǹkàrà tó bá ti bòmí o mà bò màá fi one twenty ọmọ rẹ mi tó bá dáná bò tán I á ní one twenty ní àbí eighty thousand jálẹ̀ ló máa powó ẹ̀ máa wá fi eighty thousand ránṣọ aṣọ tó máa já tó tó yẹ pé tó bá ti bomi ó máa bó tán ni. a máa lọ́ máṣọ tiwa ni àlè bá wọn ra arú nǹkan báyìí kí lélẹ̀ ìbírun kẹ́ má máa gbarú aṣọ báyìí mọ́ o. ọmọ wa yàtọ̀ sáṣọ ta. kò má tà. oh my darling uncle let me give you a peck. ah, ah. oh uncle mi ti bínú actually mi mọ̀ ipe wà nílé ṣe ti bí ọ̀rọ̀ aṣọ yìí òun ló gún mi lọ́kàn. torí ọ̀rọ̀ aṣọ yẹn gan-an ni mo ṣe wà torí gbogbo tẹ̀ ń sọ pátápátá ò ní mò ń gbọ́nu lé mo dẹ̀ wo pé bẹ́ẹ̀ ṣe ń pe orúkọ aṣọ ìtẹ́ pẹ̀lú price tẹ́ pé ó yẹ káwọn náà bá yín fi ọpọlọ ká fi dá sí i ṣé wọn pé ìyàwó mi lẹ́yìn méjèèjì jẹ́ right àbúrò rẹ̀ lẹ̀ jẹ́ sí mi tàbá tó fẹ́ wo from that angle now bí last week bí aṣọ mẹ́fà òní kò fo ó gbé wá létí ẹ̀ tá a lè sanwó ẹ̀ ìwọ tí kó bíi mẹ́ta wá ní wíìkì eléyìí ló máa fi pé márùn tó ti kó wá you get now mo wá bẹ̀rẹ̀ sí ń ro ó mo gbóòrò sọ́tún sósì mo wá rò pé ah àbáwọn ìyàwó wa ṣé wọn lọ́pọlọ ni àbọ̀pọlọ wọn ni ò ṣiṣẹ́ tó yes because tọ́pọlọ yín bá ṣiṣẹ́ ni ẹni máa ronú aṣọ òní araṣọ lọ́jà kò láraṣọ lọ́jà ìjọ tó bá kú báyìí làṣọ ṣègbè ọmọ ní ká fowó ra now ọjọ́ tó ti ń wá bí ọjọ́ olórí ti tó pilò ọjọ́ olórí tó scatter kò scatter rí inú lẹ́mi máa ń neat ni mi ò break lẹ́mi neat ilé wa ti máa ń neat jù gbogbo nǹkan bá bá ṣe tó nǹkan rẹ̀ la máa ń bá nǹkan wa i want to come back home mo fẹ́ complain mo fẹ́ wọlé kí n máa sọ wípé ta ló mú remote síbí ta ló yọ kíní ta ló yọ kíní mi ò rí rẹ́ inú lẹ́mi everything is always well organized ẹ jẹ́ kí èèyàn bá mi domino ẹ jẹ́ kí wọ́n scatter pálọ̀ mi ẹ kọ́ ṣe nǹkan púpọ̀ ẹ jẹ́ kí inú lè dàrú stop giving me this eye i want to buy clothes i want to buy clothing tó bá anyway báyìí pé o ti fẹ́ ra aṣọ bring the bill i pay the money. ojoojúmọ́ lẹ fi rè patí ojoojúmọ́ lẹ fi rè bí ayẹyẹ. kí ló fà lọ kí ló ṣẹlẹ̀. kàkàkà yìí rà mọ́ lọ́jà. Ah, ah, ṣe máa ní kí n sùn ìgbà tí wọ́n wà ń múdi tó ní kí èmi sùn kí ló ṣẹlẹ̀. nílé ọ̀nkú Dẹ́níjì lẹ́ni ò ní fẹ́ tèké èyí sí kú. listen listen you are my wife so anything tó bá ń kó ṣẹlẹ̀ ó yẹ kí n gbọ́ sí kí ló ṣẹlẹ̀. Ah, ó mà ṣe o ayé àdá o ṣebí um, aṣọ birthday ọmọ ìyá àbáyọ bóyá o rántí pé mo sọ pé ọmọ tó bí last yẹn máa pé wọn ni aṣọ birthday ni mo máa lọ fi wọn kò fowó rọlá o kò sọ̀rọ̀ tó pé ò sọ sí mi tó kọ́kúndé ní jí máa fi ọmọ bíbí yọ èèyàn mi ìtúrí rẹlẹ̀ rí wọ́n ń pìtàn fún wa wípé ṣe bí ọmọ kẹta tọ̀rẹ́ ti wá bí nìyẹn wípé ànírònú ẹkún ni mo bá kúrò ń bẹ bẹ́ẹ̀ wo mo mọ orí èèyàn tó jẹ́ mi ìdẹ́fẹ́ kó jẹ́ pọ̀rọ̀ mi ló máa fàjà yín ṣáà má bí fi sílẹ̀ fílẹ̀ fọlọ́ọ̀. Ah, nǹkan tí Dénìjì ṣe obìnrin ó nà ó bí mi <coughs> inú gidigidi gan ni ah, Dénìjì sọ bẹ́ẹ̀. Ah. <coughs> Oh. má bàjá má bàjá má bàjá o. bí ṣe tí mi ṣe fẹ́ sọ fún ẹ náà rèé. má bàjá nítorí pé Dénìjì yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ kò yẹ kó kọ̀nsídà pé ìyàwó mi ló jẹ́ ó yẹ kó gba etí ẹ̀ kó nù ẹ̀ jáde kúrò nínú ilé ẹ̀ ni oh yes ó wá kọ́ sọ̀rọ̀ sí ẹ lásán. kọ́ládé. oh yes lóòótọ́ ẹ̀ nílùú tẹ̀ ń rò ó akànnì ẹ̀ lórí rárá tẹ̀ ń rò ó níwọ̀n tó yẹ kó attempt láti pokùnso wọ́n ní kí ló dé kó sọ pé torí pò rọmọ bí. kọ́ládé. gbàgbàgbà wo ló ń sọ sórí ẹ pé èmi ò rírun ti yín rí o priority yín gbèsè ayé yìí pati ni tá a bá lọ sórí social media fọ́tò pati yín tó wà mẹ́ẹ̀ tó ten billion mi ò níjọ́ kan tí wo àti Kòfórọ́lá jókòó rí kí wàá rò pé ha ṣáàrí lọ́mọ láyé ni. ṣé torí wàhálà ṣe wá ní bẹ́gbẹ́ pé mọ́ ni. ó tó kéèyàn má ba ẹgbẹ́ pé torí ẹ̀ bá pé kí ló ṣe yín tẹ bá lọ pati báyìí make up ti yín ni number one kò sí iye tẹ́lẹ̀ fi ṣe make up òun four hundred thousand ṣe make up òun fi eighty thousand naira ṣe make up ẹ lọ pati báyìí ẹ múra jó ní nǹkan gan lọ ṣẹ́yìn ò lórí tẹ̀ ń rú òun ẹ sọra yín dakọ̀ bẹ́pẹ́ kalẹ̀ ẹ lórí lẹ́ni jìwá sọ̀rọ̀ sí ẹ wá ń sunkún ó yẹ kó nínú ẹ dànù ni ó bó ṣe rí inú ẹ ń bí mi gidi gan mi ò rí kóbìnrin kó má bímọ kó má jókòó kó òun ò bímọ rí kó má lọ patí ní patí òṣì ọ̀rẹ́ onínáwó ṣàbọ̀jọ nonsense times idiotic cost to bastard. báwo máa pariwo sẹ́mi létí o wọ́n pariwo sí mi létí má bù ẹ́ wọ́n rọ́ọ̀sì rọ́ọ̀sì rọ́ọ̀sì látijọ́ yìí kò doyún ó dẹ̀ tún fi ń jó ní patí òpònú òṣì. pé àwọn ọkọ àwa méjèèjì ní èṣù tó fẹ́ dàrin ìwà arúṣá nítorí àìrọ́mọbí <laughs> àmọ́ ọlọ́run ò ní gbà fún mi. kò tiẹ̀ yé mi kò ń ṣe bóyá ọ fún wa lóyún àgbà débi pé àwa gboyún àfi bímọ. Ah! wàhálà wa ń lo yìí o tí ẹ̀gbọ́n náà wáì tó fi jẹ́ wípé tí obìnrin ò bá ti tètè rọmọ bí nílé ọkọ báyìí ogun yẹn orí àwọn obìnrin ló máa wà ah. àwa ló máa pè lágàn àwa ló máa sọ wípé àrùn ọmọ bí wọ́n ètò fi ń rí bẹ́ẹ̀ náà. ìbírànkẹ́ fóbìnrin tí ò bá mọ̀ ni olúkálukú ti mọ̀ sí sáyẹ́ǹsì jẹ́ ká mọ̀ ẹ́ pé ọkùnrin òun ni major factor nínú ọ̀rọ̀ ọmọ bíbí ṣebí kan tó máa fún obìnrin lóbìnrin máa gbé jáde ṣebí àwa àwa kàn ń gbé ọmọ ni ṣebí bíi pé kéèyàn kàn incubate ọmọ ni àbí kéèyàn kàn fi kéèyàn kàn fi basket gbé nǹkan ni òun la wa ṣebí kan tó bá pọ̀ sí wa lára òun làwa máa kárì níta bá ní ṣáàkárì la máa bí. àwọn ọkùnrin kan tún á máa sọ pé ẹ o ti bímọ obìnrin mẹ́fà o tí o bá ti bí ọkùnrin sìn mi ṣe mọ́ màá lọ fẹ́ yàwó lé ẹni bí ẹni pé àwa ni a máa determine sex ọmọ ṣé pọkùnrin ni major determinant àwọn ọlọ́ṣà jẹ̀mí nǹkan tó má pọ̀ fún wa la máa gbé jáde. exactly nǹkan tó bá pọ̀ sí wa lára ni nà ó. ẹni ò tẹ̀lé para mi pàtí upper weekend yẹn ló wà lẹ́nu wọ́n ní seventy five thousand láṣọ yẹn bá ṣe máa tètè rà tá a máa gbé fún sábà Felicia kó bá wa ránṣọ ìyẹn ló bẹ̀ mí báyìí. o tẹ mọ kó tó pa mí lẹ́rìí earring guitar lọ́dọ̀ Lara Gold ṣé o mọ̀ pé òun làá mí ìjìdẹ́ mi lẹ́nu. òun làwọ̀ pé wọ́n mú gold èmi mú silver. <laughs> mi ti ẹ̀ rántí. wo ọmọ jẹ́ ká wá nǹkan tó tiẹ̀ lè kó lọ́lé ń tiẹ̀ mi ì sọ pé mi ì gbowó o. fún kí ni. ṣá ṣe wù ẹ́. mi ṣe ní ṣá mo ṣe ń ṣá ni ìwọ ló máa sọ fún mi pé kí n ṣá. awe let me do my shopping ọmọ ń bọ̀ ìmú tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. hello. jẹ́ Adéníjì. Kọ́ládé báwo ni. mi ò understand àwọn ọmọbìnrin yìí o i mean kí ìyàwó ilé wà kó dẹ̀ fi pé pátí ló máa jẹ́ priority ní ayé òun kàn máa lọ sí patí lẹ́ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀. Hmm, ìwọ náà rí bẹ́ẹ̀. wọn tẹ ronú pọ́lọ́hún ò tí yọ̀ǹda ọmọ fáwọn. Oh, i mean what do you think we do. owó ọ̀rẹ́ abátẹ́mi ìbàdà ni wípé bóyá ká pa láṣẹ fáwọn méjèèjì pé kán má lọ sí any party for now kán má lọ party kankan kán dó lé àbí kí ló rí sí. Hmm, hmm, you have a point you have a point let's do that okay. ó ṣe jàre. Bye. Ha. You understand okay. àbí kí ni gbogbo palapala ipa party every blessed day kéèyàn má tiẹ̀ ní nǹkan tó ń fi ọpọlọ party àfi Ah, nìkan àwọn náà gbà kò fà á gbà tó bá ti bá délé kọ́lọ́n ju sọ̀rọ̀ patí lójú mi. ojoojúmọ́ lẹ́ẹ̀fì rèébi ayẹyẹ. too late, Ah, so tired. Ah, kí ló máa jẹ? mi gbagbe kí prepare oúnjẹ kí n tó lọ ni, ó ṣàmọ̀ pé mi kì í ṣe No, okay, don't worry. You sure? Okay, thanks. Check it party to Loy. Koya's last party tó máa lọ bó ṣe wà nílé. kí ló dé nígbà tí kì í ṣe pé mo fẹ́ kú. nǹkan tí mo fẹ́ ni mo sọ fún ẹ má gbọ́ lẹ́nu ah. no more party okay. ó ta mojútó ọ̀rọ̀ ọ̀jù. nonsense bàbá ńlá rubbish nìyẹn kọ́ládé ò ní lè sọ̀rọ̀ ẹ̀ irú ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo nìyẹn wọ́n wọ́n wọ ìbírò kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ bí ó ṣe máa ní ká má lọ pàtí mọ́ irú irú òfin wo nìyẹn a ní kò bọ́ síbù jọ ẹ́ máa pè ẹ́ máa pè ẹ́ máa pè ẹ́ máa pè ẹ́ padà máa pè ẹ́ padà ìwọ inú bí mi máa pè ẹ́ padà ah, ah. irú nonsense wo nìyẹn kọ́ládé ni náà. kí ló ṣe kọ́ládé ó sọ fún Bírónkẹ́ pé kó sọ pé kò lè lọ pátí mọ́ pé anything tó bá ní ṣe pẹ̀lú pátí àgbọ̀dọ̀ lọ mọ́ irú rubbish wo nìyẹn ah. kí ló ṣẹlẹ̀. Ah. kò fo. kí ló ṣẹlẹ̀. àyà mi ti já mo rò pé nǹkan ṣe ẹni bóyá nǹkan gba ẹlẹ́sẹ̀ or something. kankan gbá mi o ṣé kí o tó torí ni. òkè ó tó torí nígbà tí mò ń ṣiṣẹ́ lórí system nísàlẹ̀ tí mò ń wo pé báyé wa ṣe máa dà tó yẹ pé kàn wá ṣòfin fún ìyàwó ẹ̀ kó máa lọ pàtí mọ́ òun dẹ̀ gbé parí tó báyìí. Ah, kò fo what is wrong with you kí ló rọ́ọ̀lù ẹ̀ gọ̀gọ̀ tí mi ò mọ̀ kí ló jẹ́ pé pàtí ó wà nú ẹ̀jẹ̀ bíi DNA ni kí ló ṣẹlẹ̀ gbogbo náà kí ló dé ok wá gbọ́ o kọ́ládé ti ṣòfin tiẹ̀ wá gbófin ti tèmi henceforth tó bá tún múra nílé ó láti jẹ́ kó ń lọ sí church ni àbí kó jẹ́ function family function tí mi àti ẹjọ́ agree àjọ máa lọ ọjọ́ tó bá lọ sí party kan bóyá o gba aṣọ kan bí wọ́n ti gba sílẹ̀ tó ti lọ pati wọn yẹn gba gbé àwọn aṣọ wọn yẹn bóyá kó lọ dáṣì yàn tó máa lọ pati yẹn because tó bá múra tó lọ sí ẹni party ẹ̀ gbà pé kẹ́rù ẹ̀ kó gbàbẹ̀ lọ sílé ìyá ẹ̀ ni. ah yes. bẹ́ẹ̀ bí irú ọ̀rọ̀ wo lélẹ́yìn náà. ọ̀rọ̀ pinnu mò ń sọ àbí mò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé àbí. rárá mo kọ́. mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pé mi ò fẹ́ rí ẹni pati mọ́ ó ti tó gẹ́ ìjọ́kíjọ́ tó bá ti múra pati nulẹ̀ ṣàkó gbogbo ẹrù ẹ àti gèlè ó àti fìlà àti bàtà àti everything kó o kó mọ̀ pé pati tó bá ti lọ yẹn ibẹ̀ ló ń gbà lọ lẹ́yìn ah, ah. ṣé o ti gbọ́. jùlọ ṣé àjọmọ wa ti Kọ́ládé ni. does that even matter. bó toro yóò tí ì lé. lọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ yóò gbọ́dọ̀ rí pati kankan mọ́nu lé ah, kí ló dé kí ló dé wọ́n fà á ti ṣe ẹ́ ni láì pọ́n ìwà òpònú nìyẹn náà ah, ó dẹ̀ pariwo ní bàbá tí bẹ́ẹ̀ ni pé o yẹ wọ́n. Ah. ẹ̀gbọ́n mi mo ṣe ń pariwo kan èmi tún já lù mí báyìí kí lè lè báyìí ah mo dáhùn. bẹ́ẹ̀ kí ni reason tí mo fi sọ pé kó a máa bá mi supervise bí báyìí kí ni reason gizzard tán nínú freezer o sọ fún mi in fact o ṣe ní láti sọ fún mi ó yẹ kí ọpọlọ ẹsọ fẹ́ gbọ́ máa gẹ́tì mi síbẹ̀ ni now customer bínú lọ. ẹ má bínú sista mi máa make amend ma. kí má bínú nígbà tí customer ti bínú lọ. ẹ má bínú tí mo máa dọ́ ẹ má bínú sista mi. no no no no eh, ẹ eh, eh. kí ni mo fi ìwọ tó jẹ́ àbúrò mi ṣe supervisor fún náà ìwọ àbúrò mi my own blood báwo ni kásán kásán kásán. jọ́jú tó tó wá mi kan bọ́ sí. kí ló ṣẹlẹ̀. ṣọmọ kí bí mo ṣe gba kọ́ọ̀lẹ̀ tán lọkọ mi wọlé kò máa sí nǹkan tọkọ mi ò sọ tán lónìí tán bá ti bí èmi dà kí n lọ sí pàtì pé láti ìjọ yẹn lọ tí n bá fi lè ní pàtì kankan tí mo lọ kí n ṣáà ti gbé ẹrù mi láti ilé lọ sí pàtì láti pàtì kí n máa lọ lè wà ní. Ọlọ́run èsì wo ni wọ́n wá fún wọn. èmi bí mo ṣe tutù bí omi ọmọ rẹ wá eh? kí ni wọ́n fún ọkọ ẹ lẹ́sìn èsì kí ló actually mi sorrow. i was just dumbfounded i couldn't say a word. o ò sọ̀rọ̀. mi sọ̀rọ̀. o ti dídì dì nù. ìbírò kẹrẹ mi ìbírò kẹrẹ pé tí pẹ́sù bá jábọ́ báyìí ariwo ni. bákan bákan lójú mi o ti ń fi style dídì dì nù fọkọ ẹ o. Hmm. a jẹ́ pé nǹkan kan ti ń ràn pẹ̀lú brain tiwọn náà tó fi lè fọkọ ẹ lẹ́sìn. wo tá a bá ní pé ká rò ó dáadáa ṣe mọ̀ pé ọ̀rọ̀ àìrọ̀ ọmọ bíi wa náà ló ń fẹ́ máa fa gbogbo wàhálà yìí tá a bá ní ká fi ṣírò ara wa wò ó tún ṣẹlẹ̀ nìyẹn. ẹ bọ at least a ṣáà ń try àwa náà ń gbìyànjú agbára wa náà kó ṣe pé bóyá a dúró lórí àìrọ̀ ọmọ bíi yìí. ah ní tilẹ̀ ń tọ́ lọ́hún àgbìyànjú ah. medically àgbìyànjú spiritually àgbìyànjú so kí la tún fẹ́ ṣe kò sí mọ́ náà. Ah, ẹ̀ ẹ àmọ́ wá gbọ́ ọ̀rẹ́ mi hmm. tẹ́dà ọba tí débi tó ń kò kí n dúró a gbọ́dọ̀ tún gbìyànjú sí. gbìyànjú sí count me out please. ìbíròǹkẹ́ ìbíròǹkẹ́ tẹ́dà ọba tí débi tó ń lọ kò tẹ́gbẹ́ ò báyìí tí débi tó ń lọ kì í dúró. ọmọ lèrè lèrè wá. ṣé o ti lọ sókè? kí ló dé tó ti lọ sókè? ọ̀rọ̀ ẹ ni mo fẹ́ sọ ni. Ah, ah. yóò dààmú bọ́. Dénjì eh? mi ní parọ́ fún ẹ má jẹ́ ká finá sórí òlé sùn. yes i'm thinking of something láàrin àwọn ọmọ láàrin àwọn ìyàwó wa yìí ṣó fi pé ó yẹ ká pè wọ́n yàyà. pé wọ́n yà what does that mean. Ah, ah, ṣó kì í ṣọmọ yorùbá ni àní ká dà ní wọn rú ká dà jàtú kásá ní wọn. Ah, yes na. lọ́rọ̀ wo ló ń sọ yẹn náà. fún tiwa ni. how ò ṣe ṣorí báwọn méjèèjì ṣe wà yẹn táwọn à ń pressurize wọn lórí ọmọ bíbí àti kọ́ máa lọ pátí wọ́n lè jọ conspire against èmi àti ẹ̀ à ń tó bá ti dé level yẹn apá wa ò ní kà mọ́ o apá wa ò ní ká mọ́ yes wow. so it's better ká tètè separate wọn ọmọ Yorùbá ni ẹ̀ náà. Eh, eh, eh, but but do how possible is that àwọn méjì tá à ń sọ yìí true wọn la ṣe meet ara wa. and so ah, true èèyàn kan lèèyàn ṣe meet èèyàn kan làwọn èmi àti ẹ ti dọ̀rẹ́ nìyẹn ọkùnrin là wá obìnrin làwọn ah, mi ò bọ́ ṣe wá yẹn <laughs> wo mi ò mi ò mi ò fẹ́ ká finá sórùn òní sùn. ok mo ti gbọ́ ẹ Ọlọ́run. most importantly sórí tábà ti pín wọn yàtọ̀ wàá lè bá ìyàwó ẹ sọ̀rọ̀ àgbọ̀sẹ̀ lẹ́nu hmm. ìyàwó tèmi náà á lè gbọ́rọ̀ sí mi lẹ́nu kò ní bó wọn kọ́ra wọn àbọ̀jọ́ ń plan. wow yes o ti pàkíyèsí mi sí ọkàn mi ò tiẹ̀ lọ bẹ̀ tẹ́lẹ̀. Ah, ó ṣe pàtàkì èmi tí mo sọ̀rọ̀ kò ń ṣe pé mo mọ ibì kan pàtó bọ̀ mo fi pé àmàfi wẹ́lọ̀ ni. Hmm. wo ó lọ́wọ́ kó wa mọ̀ ṣe ṣé yẹn ló wá ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nílé. ṣé yẹ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yẹn ni. ó dà mo ti gbọ́ wo ṣé o gbàgbé ẹja tá a fẹ́ jẹ lálẹ́. o ti tún sọ̀rọ̀ ẹja o ti tún sọ̀rọ̀ ẹja ẹja mo ti gbọ́ o ti tún sọ̀rọ̀ ẹja èmi ń lọ jàre. ọ̀dẹ̀dẹ̀ wa máa dùn gidi ilé wa yóò máa dùn lọ ní eléni ní òní o ọ̀rẹ́ làwọn máa ṣe ọ̀dẹ̀dẹ̀ àwa máa dùn. ó mà tó jọ mẹ́ta tí mo rí ọ̀rẹ́ ẹ̀kọ́ fún ọlá. jọ torí Ọlọ́run mi fẹ́ gbọ́ orúkọ wèrè yẹn mọ́ nínú ilé yìí mo ti fi sílẹ̀ sáyè nǹkan kan jẹ́rẹ́ pé mi àti èpò mọ́. ìbírúnkẹ́ ah, five and six ẹ ọ̀rẹ́ ìmùlẹ̀ jọ ah. ṣẹ́ǹjà ni. mi ì bẹ́ anybody jà mi ìfẹ́ kó lórí burúkú èèyàn ṣe mọ́ ṣé dandan ni ó sọ pé kò fi mí sílẹ̀ ká tún má pàdé mọ́ kàtí ẹ má. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mú mi ah. it's alright just take it easy. ajá tó ti rí ni tó ń jùrù odò ohun tó ń rí ni ah, igbó ọ̀rọ̀ yìí dórí àgbàkodo bídí kò sí bídí pàtàkì kò sí obìnrin kìí jẹ́ kú. madam ma you are six weeks pregnant. Eh? doctor ẹ má mix ẹ up as in kò fowó rọlá ọlá yìí ọlá òun ni orúkọ ta ló fi ṣe test yẹn. medically mo mọ nǹkan tí mò ń sọ ẹ ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. kòfó <laughs> kòfó you are pregnant. yes sir. o ti lóyún. Uh-huh. so you are carrying me. yes. ah ọlọ́run ṣe ọlọ́run ṣe oh my god ayọ̀ náà bá yín kalẹ̀. àmín àmín. nǹkan tó kù tí ẹ máa ṣe ń sìn màá ní kó rẹ́gísítà yín fún antinata. so kẹ̀dẹ̀ má ṣe wàhálà. kó má ṣe wàhálà lórí kitchen yẹn àwọn àdó di kitchen don't worry don't worry dáná fún ẹ sìn. kẹ̀dẹ̀ má dà wọ́n láàmú. <laughs> ṣé yẹn máa ṣe ṣe dókítà <laughs> ẹ ti yẹ yé. once again congratulations. thank you very much ma thank you ẹ ṣé mo. ọpẹ́ ló yẹ ọ́. Baba olóore ìyìn ògo yẹ ọ́ ọlọ́run ọba ọ̀sánà yẹ ọ́ òṣè ọ̀pẹ́ ọ̀ká. bàbá. kí ló fàájú kí ló ṣẹlẹ̀ nǹkan tó fa ijó lélẹ̀. weeks pregnant. Oh my goodness! <laughs> Thank you so much, darling. Oh, Father Lord, I thank you. Thank you, Jesus. Ọlọ́run ṣé o. Eh, ṣé pé màá di bàbá láyé? Torí pé oníṣẹ̀yanu lọ́lọ́run ọba. Bẹ́ẹ̀ni, ah, a ní láti celebrate eléyìí. Ah, mo ń bọ̀ mẹ́. Mo ń bọ̀, come in. Hello. awáyé wa pòfo ah, ọ̀pọ̀ ẹni mo fẹ́ rán ẹ sí jọ ń torí ọlọ́run bá mi sọ fún olórí burúkú ọkọ ẹ tó ti rò mí pin tó ń yọ ẹnu wọṣíwọṣí sí mi wípé ọlọ́run ti gbàdúrà èmi ìbíròǹkẹ́ o. sọ fún pé mo ti lóyún ẹ kú ọ̀fọ̀. awáyé wa pàṣọ. kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún un ṣọ́ǹgbọ́n mi àfẹ́ni tó bá ní tòun ò tẹ́wọ̀n lọ́rùn nìkan ló kù bẹ́ẹ̀ mi gan ṣe wà mo ti ní oyún ọ̀sẹ̀ mẹ́fà wèrè yẹn kó gbé sẹ́gbẹ́ kan wo lórí burúkú olóṣì játijàti àwọn tó ní èèyàn kan wá pòfo ìwọ gan wá pasán ni ẹ torí èmi ti rí nǹkan gbélé ayé ṣe báyìí mo ti rí nǹkan gidi gbélé ayé mi ṣe mo ti ní reason láti wà life so kò gbé òṣì ọ̀rọ̀ àtorí burúkú àti àròpin ilé ayé ẹ tó ń rò kiri yẹn kò gbé sẹ́gbẹ́ kan èmi àti ẹ ò sínú sàwáwù bó dẹ̀ ṣe wà mí fẹ́ rí ẹ mọ́ láyé mi tí bá máa rí ẹ báyìí bí kí n pa ẹ kò sọ ara ẹ kò kó ṣí ẹ sẹ́gbẹ́ kan ṣó ń gbọ́ mi báyìí gbẹ̀yàn játijàti òṣì yìí gbẹ́nu òṣìṣẹ́ òun gbẹ́nu òṣìṣẹ́ kókó ṣì lọ oníranù sórí sórí sórí àbúrò ọlọ́run bọ́lá ṣe ṣiṣẹ́ àtìgbà tí mi ti bẹ́ẹ̀ rìn mọ́ báyìí láyé mi ti nítumọ̀ àtìgbà tí mi ti bẹ́ẹ̀ ṣe mọ́ báyìí lọ́lọ́run ló tún ṣe dára fún mi kó ṣì lọ kókó kó ṣì dànù tí ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ máa rún pátápátá kò ní láti ṣe wọ́n máa jábọ́ máa fọ́ báyìí máa fọ́ túkà ni ó ti fẹ́ máa láró. <coughs> wèrè. òwe làpọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa láró. bínà ó tọ́ láṣọ ẹ̀jẹ̀ ò lè tán lè kọ́ náà. mo ń sọ̀tà àwọn nǹkan nù lẹ́nu. <laughs> so báwo ni ah, ó pé ìpèjáyà ló pè mí o. Um, let me just go straight to the point. torí ọ̀rọ̀ ìjà tó wà láàrin Ìbírónkẹ́ ìyàwó mi àti Kòfórọ́lá. wọn ni mo ṣe torí ẹ̀ wá mo observe pé ìjà yẹn ti le gan wọn ò pé àwa méjì ò gbọdọ̀ lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ hmm. ah, because àwọn ọ̀rẹ́ kò ní kò sùn tẹ́lẹ̀ tí bá ti wá ṣe mistake tí mo kọ tí ẹ mẹ́nu bà orúkọ ìyàwó ẹ pé kò fowó rọlá ṣe kinní kan o ìyàwó mi máa change ojú straight ni á dẹ̀ fi pèlè. ìbílẹ̀ wọn kẹ́ ń ṣe bẹ́ẹ̀. yes. Ah, èmi ò fẹ́ gbọ́dọ̀ pé mo ń borúkọ ìyàwó mi jẹ́ ni tí mo bá pe orúkọ ìbírò ń báyìí nínú ilé ṣe ni kò fọ́ máa ti èpè bọ́lẹ̀ wọ́n máa ṣe àwọn èpè tí mi ò bọ́ láyé mi àwọn èpè inú báìbù ah kí ló dé. tètè wá yìí sìn pé a gbọ́dọ̀ dákẹ́ o wọ́n á bi wá wọ́n níbo làwọn ọkọ wọn wà nígbà tó ń ṣẹlẹ̀. bọ́ọ̀tì kí ló wá lè fàjà wọn ṣé wọ́n mọ́ gbàlè mọ́ra wọn lọ́wọ́ ní bọ́ọ̀sì ṣé kò fún léèyàn àlè ṣá. ẹ bá o ìbí wọn kẹtẹ mi ò lè yan lé o. nǹkan tá a dẹ̀ ń gbàdúrà fún ọlọ́run ti ṣe ah. àwọn méjì ti lóyún so mi ò mọ ọkọ tó lè fà tó máa máa àwa ò lè wà after kan jà whatever you wish to do on this i'm in support. Okay. I'll do something. Okay. Mm. Okay. Ah, ẹ̀gbọ́n ibi lẹ jókòó sí ni tó yẹ ká ti máa lọ síbi tá a fẹ́ yes a máa lọ ń sìn but jókòó kò sọ́kàn má bínú jọ mo fẹ́ fi ọ̀rọ̀ pọ́nlé ọlọ́ọ̀lù ní ìdìpọ̀ yẹn wá please sit down. kí n jókòó. n jókòó mi ní pẹ́ mi ní take time ẹ jọ. Oh. ok jọ má bẹ ṣe bí o mọ àbúrò mi Kọ́ládé. mo mọ mo mọ dáadáa. inú mi dùn àní mo lálà ikú sí. ikú. bẹ́ẹ̀ ni nǹkan tó wá yàtọ̀ tó bà mí lẹ́rù ni wípé ó di ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí mò ń lálà yẹn àlá kan náà ni mo dẹ̀ ń lá ṣó o mọ̀ pé o ti nítumọ̀ nìyẹn. ẹ̀gbọ́n ẹ má bínú ẹ má bínú ṣé kì í ṣe àbúrò yín kọ́ládé tẹ ní olóhùn òfẹ́ rí ẹbí kankan mọ́ òun lẹ sọ pé ẹ̀ ń lála ikú sí ẹ tún fẹ́ pè. ẹ nígbà tí inú ń bi ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọn ò ronú báyìí kò sókó tó bá jẹ́bọ̀ náà ló ṣẹlẹ̀ sí máa ronú bẹ́ẹ̀ kínkí ló ṣe ló fi kàn mí kò ṣe é mú dànù ọmọ bàbá mi ni. Bayo, báyọ̀ àwọn àgbà ló ní ijó tó bá ń káni èèyàn máa ń dìkú kù jù òun ló dífá fún pé mo jú abá ẹ láàárọ̀ yìí lórí project mi tó wà lọ́wọ́ ẹ̀ jọ torí ọlọ́run jọ. Ah, ó kọ́kọ́ ṣe mistake kan tí ọba kó iwájú àgbàlagbà tó ju ọ̀nà yóò máa sọ pé ó tó ṣe bí òwe wo fọ̀rọ̀ ẹ lẹ̀. ọdún mélòó ló gbà lọ́wọ́ mi. ọmọ kan tó ṣẹlẹ̀ ah, ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí project tó gbé fún mi kò ṣe first one tó máa gbé fún mi kò ṣe second one and moreover kò ṣe pé mo fẹ́ bẹ́ẹ̀ ṣe lọ́fẹ̀ẹ́ mọ̀rúfà kò sí pé mo fẹ́ bẹ ṣe lọ́fẹ̀ẹ́ ó wá fún mi lówó ni nà wáì tí mi wà níṣe mi dẹ̀ níṣẹ́ mi. sórí n tó ń já mi láyà gangan sìn ni pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo láàlá yẹn bákan náà ni mo dẹ̀ ṣe ń la. o máa ń ṣe dáadáa jùmọ̀ kí n tún á percentage tó máa ń béèrè tí ń pọ̀ jù thirty percent yẹn pọ̀ lórí eléyìí kò sọ̀rọ̀ percentage tí bá ń fẹ́ tí bá lágbára ni màá fún ẹ. Ah, máa yẹ ká lọ síbi ẹ

ṣáà mọ nǹkan tó fẹ́ fún mi gangan jìbìtì ló ń gbé bọ̀ yẹn o jẹ́ kí n mọ nǹkan tó fẹ́ fún mi ó dáa tó bá sọ pé òní thirty percent jẹ́ ká wá síbi twenty nine percent. Ah, ah. báyọ̀ bóyọ̀ kàn. Ah! bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí ẹ̀rẹ̀ ń bà mí ẹ̀rẹ̀ ń bà mí. àwọn sójà wa lè máa tọ́jú. ikọ̀ wọn náà. ìwọ náà gbé sọ fún wọn pé mo wà á mítìn. okay. ẹ ló kọ́ ta ló sọ̀rọ̀. kọ́ládé kọ́ sà ọ̀rẹ́ ẹ̀ báyọ̀ ni sà. ah báyọ̀ báwo ni báyọ̀ ṣé ọmọ ẹ tó ń sọ̀rọ̀ ah, eh, inú mi dùn ẹ̀gbọ́n àjàgbé ni o jọba mi gbé fóònù fún mo fẹ́ sáré rí fún nǹkan kan mo fẹ́ sáré sọ nǹkan kan fún tó wà very very important jọba mi gbé fóònù fún sìn mí ní take time ẹ jọ kí n kan sáré sọ fún. ẹ ó wà meeting. so tí ó bá ti tán màá ní kókó yìí sà. n tí mo fẹ́ sọ mi ò gba àkókò mi ìgbà time ó dáa òun ọmọ tó ṣẹlẹ̀ báyọ̀ jọ torí ọlọ́run ṣe help yẹn fún mi inú mi dùn pé ìwọ náà ọmọ tí mo mọ̀ dáadáa ní ìwọ náà rẹ̀ jọmọ dáadáa bá mi sọ fún un sọ pé mo fi alájọ bíbẹ gbọ́ mo yín sọ yìí ni kó ṣe kóòtù mi o ní mo ní mo fi alájọ bíbẹ kó jọ kó kàn pè mí tó bá ti ṣe tán. sir. mo fẹ́ sọ nǹkan tó wà very very kó jọ kó jọ àbáyọ̀ jọ bá ń fi kún jọ bá ń fi kún sọ fún kí pé mo fẹ́ tọrọ owó lọ́wọ́ ẹ o ọlọ́run kan tí mo fẹ́ sọ ó ní í ṣe pẹ̀lú tiẹ̀ gangan ni mi ìtọrọ owó lọ́wọ́ ẹ̀ kó má torí ó lérò pé bóyá owó kó má lọ pè mí padà kó jọ kó pè mí. okay sir okay sir all right sir. Eh, eh, ṣé ti pè yá rẹ. ẹ ṣọlẹ tó gbé yẹn ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ ni ó máa jíṣẹ́ fún un ó lòdì sí. ẹ̀gbọ́n kí ni problem yìí náà. kí lẹ sọ. wọn lọ́rọ̀ táwọn fẹẹ bẹẹ sọ wà very important kódà wọn ní kí n fi alájọbí bẹẹ. ṣé lè mọ wọn lè mọ wọn tó mi ni. Eh. bó ṣe máa sọ nìyẹn wọn kàn fẹ́ fi fún àwọn audience owó lọ́ọ́ máa padà bí. ó dà ká ṣe báyìí nínú thirty percent mo tún wá yọ three percent owó tó fẹ́ gbà yẹn fún wọn three percent yẹn látọwọ́ mi. má sọ yẹn business mi ń da fún ọmọ fẹlẹsọ gbàgbé gbàgbé gbàgbé gbàgbé gbàgbé. oṣù àlà. anyway ẹ jẹ́ ń gbìyànjú ẹ já lọ bí ta fẹ́ lọ kíákíá. ẹ jẹ́ lọ má ṣọ. kò ń sọ̀rọ̀ báyìí ni. ajá tó ti rí ni tó ń jùrù odò ohun tó ń rí ni gbó. ọ̀rọ̀ yìí dórí àgbàkodo. àbídí pàtàkì kò sí bídí pàtàkì kò ah, sí obìnrin kì í jẹ́ kó mọ́ ló láéláé. tí èmi sùúrù ó ṣàkàn sọ wípé kí n tẹ̀lé kí n tẹ̀lé afẹ́ débi kan kó o dé sọ fún mi ibi tá à ń lọ. jọ torí Ọlọ́run ṣé mo fẹ́ lọ pa ẹ ni àbí mo fẹ́ lọ fi ẹ ṣòwò tí bá ní kò tẹ̀lé mi ṣé yẹ kó kwérì mi anyway um, wọ́n ní ọjọ́ tá a bá rí bi òun ni bí ń wọlé ẹni yìí la máa parí ìjà tó wà láàrin wa àti kò fowó rọlá. let's go jẹ́ wípé ní ìgangan ni kò fowó rọlá máa kú ni. bẹ̀rẹ̀ sọ́jọ́ ṣé wọ́n lè dá àyàn ní tó sọ pé èèyàn kan máa kú àtẹ̀jẹ́ ń tó lẹ́mí ìwọ tó yẹ pé tó bá fún ẹ ládìyẹ kó pa gan ò lè pa ní kò fowó rọlá máa kú lọ pa. ẹ mo ti gbọ́ ẹ àmọ́ spirit tèmi kò wọ mọ́tò yìí. ẹ kò sí wàhálà àṣẹ mọ́tò pọ̀ náà gbà èyí tí spirit ẹ bá wà ń bẹ jẹ́ ká gbé yẹn lọ dàgbé mm, lọ yáyáyá èwo ni spirit ẹ wọ. jọ ṣé fún mi wà lọ́wọ́ ẹ fóònù ẹ kò sí lọ́wọ́ mi. a jẹ́ pé mo ti gbàgbé fóònù sínú ilé mi jẹ́ kí n lọ. ẹ ah, ok ẹ gbà ẹ gbà dá kọ́kọ́rọ́ mọ́tò ilé padà so mọ́tò tí spirit ẹ bá ba lọ́nù ẹ mú kọ́kọ́rọ́ ẹ bọ̀ òun là máa gbé lọ ó yá. àgbàyà. ọmọdé ìṣe ìmọ̀ nǹkan tó ń ṣe òfurufú la máa kú lọ́pàá. wo kò fowó rọlá. ẹ̀hẹ́ kí ló ń sọ. jẹ́ kí n túfọ̀ fún ẹ. ọkọ mi ti ń fi tipátipá máa mú mi bọ̀ nílé olórí burúkú ara ẹ̀ o. ọpẹ fẹ́ gbé wálé mi má bọ̀ má bọ̀. ẹni ló máa rí ayé mọ èmi ni mo sọ bẹ́ẹ̀. má bọ̀ lé mi olórí burúkú oníranu òṣì ó fẹ́ ṣọ́kú máa tó ní aláwọ̀ àbí ó fẹ́ kú gbó òjijì má bọ̀ lé mi tán bá ti bí ẹ dáa tán bá ti bí ẹ dáadáa wà mí wálé ìwọ di ọ̀tún burúkú ṣáà ń jẹ́ kó gbẹ́nu ẹ̀ṣin sọ́hún kó get out kó lè fọ́ fún mi. ajá tó ti rí ni tó ń jùrù odò ohun tó ń rí ni gbó. ọ̀rọ̀ yìí dórí àgbà àbídí pàtàkì kò sí hmm, bídí pàtàkì kò sí obìnrin kì jẹ́ kú mọ́lú láíláí bídí pàtàkì kò sí o bídí pàtàkì kò sí obìnrin kì jẹ́ kú mọ́lú ẹ wa àníkẹ́tù ẹ má má fún wa ní gbódìdí ṣan o ẹ wa ẹ mi ò bọ́lẹ̀. bọ́lẹ̀ náà. mo ti sọ fún yín pé mi ì bọ́lẹ̀. Ah, ah. kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà nǹkan tá a sọ sọ sọ nínú mọ́tò olóòní bọ́lẹ̀. Ah, mo ní mi ò bọ́lẹ̀ àbí ṣé dandan ni wo mo mọ̀ wípé o love me yes o really love me mo dẹ̀ tún wá mọ̀ wípé o ò ní fẹ́ kí n kú ṣó fẹ́ kí n lọ bá ikú nínú ilé ẹ̀ ni. ìbírò kẹ́ máa wà wà lámì o má rí kíkan ojú mi o can you just imagine. ẹ káàsán sá. Ah, ah. ṣé bó ṣe máa ń kí mi tẹ́lẹ̀ nìyẹn tó ti máa hug mi tó máa peck mi. ẹ má bínú. Ah, ok um, jọ ó wá wọlé. mo sorry mi ì lè wọnú lẹ́yìn mọ́ àfi tí n bá tiẹ̀ wá jẹ́ ọmọ àlè ní ẹsẹ̀ mi á tún wọnú ilé yìí. ẹ ṣó lè tó yẹn ni. a ah, ó lè jù bẹ́ẹ̀ lọ. ilé ṣe pé ìwà àtúrẹ́ lè jọ set ẹ̀ up ìwọ kó ló choose colour cotton. Ah, ah, mi ò bọ́lẹ̀. o kàn o kàn yarí pò fẹ́ wọlé ṣá òkè ẹ tí òkè ò bá lè wá bá mu ọmọ mọ́ máa lọ bá òkè sí tí mo fẹ́ wọlé máa fọ́ọ̀sì ìyàwó tèmi á wá bá ẹ̀ ń bí mi understand nǹkan tó ń ṣe why you doing this kí ló tó ń ṣe báyìí now calm down. Baby, ṣé bá jọ wà ń bí ni kò fó ah. kò fó rọlá ah. kò fó ah. kò fó. This is, hey, this is funny. Bulu wa gbà lọ. Kò fó. Kofo. Kofo, can you hear me? What? Ah. Ah. Kofo. She, she ma bọ̀ náà. Kí ló kí ló ṣe nulẹ̀ náà. Bọ̀ fún kí Ah. Okay, Kofo please, just open the door. Àwọn èèyàn gbọ́ àwọn tún gbé àwọn wá bẹ̀rẹ̀ pé ká tiẹ̀ parí ìjà ẹ̀. Ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó tilẹ̀ pa. Kí ni gbogbo eléyìí náà? Wo mi ò ṣe mi ò ṣọ̀rẹ́ mọ́ má pa mi o mi ì tí ì fẹ́ kú o. confusion kò fẹ́ bojú mi jẹ́ nìyẹn lójú kọ́ládé ṣé fẹ́ kó máa sọ pé ẹnu mi ò ká ẹ nìyẹn. má bínú ní kọ́ máa lọ. kí n má bínú àbí ok kò sí wàhálà. kọ́ládé afẹ́ni pé mi ò rí wẹ́ẹ̀ o ṣe nìyàwó mi tilẹ̀kùn pa kò tiẹ̀ kò mú pa orúkọ ẹ̀ kò fọwọ́ ọlá kò dá mi lóhùn ó tilẹ̀kùn mọ́rí. ó tilẹ̀kùn mọ́rí ni o. òun náà jáde. but why people doing. kí ló ń ṣe méjèèjì náà. kò yé mi o. ẹ. Ah. Ìbírónkẹ́ eh? ó dà jọ torí Ọlọ́run bọ́lẹ̀. Ah, ah. mi ò bọ́lẹ̀. wáyé àgbà kì í dáná wàá bọ́lẹ̀ yìí ti bá. stop it you are you are hurting me. Let her be fẹ́ wọlé ni you can't force her. o ní bọ́lá àbí o ní bọ́lá àbí. àmọ́ kìlì ìfúnlẹ̀ inú mọ́tò yẹn ló máa gbé i'm telling you ibi ah, ah. tó ah, ń bọ́ bá dúdú fẹ́rẹ̀. ó kì í bí wọn kò jọ jọ wọn ṣàṣẹ máa bọ́ náà if you don't èmi gan máa wá jọ yìí méjì lójúlé ni <laughs> oríṣiríṣi tí pèmí ìmọ̀nà lè kọ́ ti rí ni tó ń jù odò ohun tó ń rí ni gbó. ọ̀rọ̀ yìí dórí àgbàkodo. àbídí pàtàkì kò sí mm, bídí pàtàkì kò sí obìnrin kì í jẹ́ kú mọ́lú láíláí. fẹ́ máa láró òwe làpọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa láró. Ah! kò fún ọlá ah, ìwọ ta ni mo fẹ́ no no no no Kofo you can't do this now o lè ṣerú nǹkan báyìí fún mi now. switch off báwo no. Hey. kí ni gbogbo eléyìí báyìí ṣé kí mo kàn bẹ́ẹ̀ wí torí pé mo kàn wọ́n lẹ pé mi fẹ́ kí wàá tọrọ ẹ̀ jà mọ́ torí yẹn ló ṣe pọ̀ wá. okay I know what to do bóyá bóyá bóyá ká tiẹ̀ máa ṣọ̀rẹ́ mọ́ bóyá family kóníkàlùkù máa lọ́n lọ tiẹ̀ because I I I I I I just don't understand this. hello Ìbírónkẹ́ gbọ́ ti tèmi ǹjọ́ mọ̀ pé nítorí tiẹ̀ ìyàwó mi sá kúrò nílé ó wàá kọ lẹ́tà alẹ́ sílẹ̀ wípé torí tiẹ̀ pé òun fẹ́ kí wọ́n pa òun ló ṣe kúrò nílé. ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ rí burúkú wo gan lẹ́ ń bí mi yìí ná kí lẹ́ ń bá mi sọ ẹ wo mi ì láì kí n máa disrespect àgbàlagbà ni o ó yẹ kí yẹ̀yẹ́ yín gan ni kí lẹ́ mi ìbà ìyàwó yín dírọ̀pù lẹ́tà sílẹ̀ ó sọ pé tóun bá kú tí nǹkan bá ṣe òun èmi ni Ibuka, will you just shut up? ọkọ ló kún bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni èmi máa ní kí ló fà gbóná sẹ̀sì náà. ẹ wo àlọ́ rámi rámi ni tí kò fò èèyàn kan kì í rí àbọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo fọwọ́ sọ̀yà ni nǹkan tẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹ ṣe. mo sọ fẹ́ pé èèyàn ni pé ìwọ fẹ́ pàun ló ń ṣe kóun lé wọ́n tà sọ fún mi pé àlọ́ rámi rámi lọ́rọ̀ òṣìwò nìyẹn now listen to me mo fẹ́ kó gbọ́ hmm, ìwọ ni kò gbọ́ mi ìwọ ni kò gbọ́ mi sórí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ ó máa di tọlọ́pàá bẹ́ẹ̀ ni mo sọ. So mo dẹ̀ fẹ́ aṣọ ẹ̀ tó bá di tọlọ́pàá ìwọ àtọkọ ẹ̀ ẹ máa wọ wàhálà ẹ máa wọ gàù bẹ́ẹ̀ ni mo sọ. wo wo wo ìwọ àti kò fọwọ́rọ́lá ẹ wọ wàhálà ẹ wọ gàù oyún inú yín pàápàá ó wọ gàù. kò tiẹ̀ sí ẹ fọ́n fún mi orúkọ ló ń pè mí sin àbí àrífín ti wá àbí kò sí wàhálà. ṣé wàá fẹ́ gbọ́ sórí kọ́ládé ọkọ ẹ ẹgbẹ̀jì olóògùn ni because òun ló fi àjàtúkà sáàárín ìwà àtọ̀rẹ́ ẹ̀ So if you didn't know before, I'm letting you know now. Ẹ má pè mí mọ́, àgbà òṣì. Eh, eh, hello? Hello? <laughs> hey, Kọ́ládé àti Bírónkẹ́, ẹ̀ ń wá wàhálà o, ẹ̀ ń wá wàhálà. Èmi máa pa ọgbà alákọ̀wé tó wà lára mi tì, máa ṣoyún nígboro. Kí nǹkan ṣe ìyàwó mi. Bùkún <laughs> mo fẹ́ gbà báyìí, mo fẹ́ wọ́ ọmọ yẹn sí báyìí kí ló ṣẹlẹ̀. Ah, ah. màá gbà míì fóònù mi ríngì bẹ́ẹ̀ nígbà tí mo tẹ̀ tí kọ́kọ́ rí ná orúkọ ọ̀rẹ́ ẹ̀ náà mo ti mọ̀ wípé nóò ta ló ní kí n gbé ó wá sọ fẹ́mi sìn wípé yẹn ìyàwó òun kúrò lé o ó drop lẹ́tà o tí wọn ò bá róhun o èmi ni mo fẹ́ pa òun o ẹ gbà mí kí ló kàn ti tèmi tó bá kú dànù kí ló kàn ti tèmi. it's okay it's okay it's okay it's okay. ẹ eh. drop gbogbo nonsense ẹ jọ̀ọ́ ẹ eh, drop gbogbo nonsense please but olólùfẹ́ ó tún wá tún sọ nǹkan kan ó sọ wípé ọkọ mi ló lọ ṣe oògùn àjàtúká sáàárín èmi àti ìyàwó òun o gbọ́ ṣé lóòótọ́ ni. bí ah, western ah. wo ló ń bíbí yẹn ah, adéníjì tó sọ̀rọ̀ mo rò pé orí ń ta mo rò pé ẹ̀jẹ̀ ta sí lọ́pọ̀lẹ́ jẹ́ mi lọ sí àròkọ lọ chẹ́ẹ̀kẹ́ èmi da àjàtúká sáàárín wà tọ́lẹ̀ kí ló kàn mí pẹ̀lú gbogbo yẹn táìwọ̀n ni mo ní fún gbogbo sheet yẹn ẹ jẹ́ bára yín sọ̀rọ̀ kí ni ìtumọ̀ yẹn ọmọ pé kò ń ṣọ̀rọ̀ ẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fẹ́ gbogbo nonsense yẹn. ah honestly mi ì láìkí irú ariwo bá ó tiẹ̀ tó condition tí mo wà yìí kò yẹ kí n máa ṣe pé. ìwọ náà mọ bẹ́ẹ̀. ah ìwọ náà mọ bẹ́ẹ̀. kò fọ́ máa ṣòfò ní pẹ̀lú. mo rò pé kò yẹ kó máa ṣe kó tún tún bẹ̀rẹ̀ sí ní ṣe pé. ṣáìdì bíbá yìí ti fẹ́ máa dùn mí ariwo yẹn ti pọ̀ jù. ó mọ bẹ́ẹ̀ bẹ̀lẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣọ́mọ tèmi o kọ́kùn gbọ́dọ̀ ṣọmọ mi o. níbi ta tiẹ̀ ló ń dùnyàn o ò tiẹ̀ wò ó ò tiẹ̀ fọwọ́ kàn. lọ pé kò fún kó bẹ fọwọ́ kàn. ṣe kò ta bó bá kẹyìn ṣe kò ta bó bá kú wọ́n nìkan kò tẹ́rọ ara rẹ̀ pa ọ̀rọ̀ yìí ti fẹ́ máa lárònú. arákùnrin ìbéèrè tẹ́ béèrè àtàbájáde ìwádìí tá a ṣe yìí ṣé ọkàn yín ó lè gbà tí mo bá sọ àbájáde ẹ̀. Ah, màá gbà á. ìjà tí ń lọ láàrin ìyàwó yín àtọ̀rẹ́ rẹ̀ ẹ má ṣèwádìí ẹ̀. Ah. kódà ẹ má tọpinpin ẹ̀ ẹ má gbìyànjú àti parí ẹ̀ o torí pé ó léwu fún yín láti parí ìjà yìí kódà ó léwu fáwọn tó ń jà gan fúnra wọn kẹ́ ẹ parí ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ọ̀rọ̀ ìjà tí ń lọ láàrin wọn yìí ó dàbí ilẹ̀ kan tí ò tójú ẹni ṣú àti rìn lókùnkùn ẹ̀ yóò ṣòro nípasẹ̀ ìdílé ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ ẹ ó wà bẹ́ẹ̀ kó sì máa lọ bẹ́ẹ̀. bó ah. ti rí nu ó dà àfà ẹjọ nǹkan kan mo fẹ́ béèrè. ẹ béèrè. ẹjọ ṣé ẹ rí àpẹẹrẹ pé bóyá èèyàn kan ló da àjà túká sáàrin wọn. wàláhì tàláhì súnmọ́ bíláhì lẹ́dí láìláha mo fi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo búra nínú gbogbo àyẹ̀wò tí mo yẹ̀wò yìí mi ò rí nǹkan kan tó jọ pé ẹnìkan ó da àjà túká sáàrin wọn. ẹ ò rí ilẹ̀. ó lè lọ hákọ̀ọ́ wọn lọ ká àná múra ká sọ òdodo bíi ti wulẹ̀ kòkòrò tó ní mo rí ni mo ṣe lálàyé yìí o. tí ó tójú ẹni ṣú àti rìn lóògùn ẹ̀ yóò ṣòro ọba ti rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣe é kọ̀ odò ọba kún kò ṣe é rọ́lù o. máa wẹ̀ gbọ́n yìí ṣẹ́gbọ́n yìí wà ọ̀rọ̀ àjà mo block wọn tún lọ fi fóònù mi ń send message mi èmi. nílẹ̀ lálàá sí nǹkan burúkú ò ṣẹlẹ̀ sí mi ẹ fẹ́ máa lu ọgbọ́n ọgbọ́n mi ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ èbí honestly kò lè work ẹ ń tanra yín lásán màá tuntun yín block màá tuntun yín block I'm telling you. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni.

Eh, torí pé ọ̀rọ̀ tá jọ sọ èmi ti fi pé o lọ lẹ́yìn mi o lọ pe àjà túká sáàrin àwọn ìyàwó wa ni but truth be told mo jáde sọ̀rọ̀ yẹn yes ah, mo ní láti jáde ọ̀rọ̀ yẹn ti kọjá agbára náà ó jẹ́ mọ̀ wípé àfáàn sọ fún mi wípé ká má gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ wọn mọ́ pé ká má tiẹ̀ make any attempt pé nǹkan tí mi rò wípé ó kọ́ sí já wọn pé nǹkan ló fa àtọ̀ pé kò sẹ́ni bọ́dì tó fi àjà túká sáàrin wọn wọ́n á fi ń yé mi wípé eh, pé ọ̀rọ̀ wọn dàbí ilẹ̀ tí ò tójú ẹni ṣú tí èèyàn ò lè rìn ní òkun ẹ̀ so èmi dẹ̀ ti gba ká mú wọ́n ní ká yọwọ́ ká tiẹ̀ má dá síjà wọn rárá ká fi wọ́n lẹ̀ nígbà tó bá yá ọ̀rọ̀ máa lójútùú so nǹkan tèmi rí nìyẹn i'm sorry má bínú mo fọlọ́ ń má bínú. it's okay ó ti tán eh, inú mi dùn pé o get it wrong tẹ́lẹ̀ o dẹ̀ ti get it right answer o ṣáàdẹ̀ ti rí pé mi kọ́ ni mo dàjà túká sí wọn láàrin àbí. bẹ́ẹ̀ni. it's all right ti um, dárí jẹ it's all right. ah Kọ́ládé mo mọ̀ ẹ́ ah, a ṣe máa jáde náà òbí pàdé náà tó bá dáríjì ọba ìkọlù ṣe máa ń sọ̀rọ̀ níbi so you dey talk ah, ah, wà á ti shake mi wà á ti sọ pé ká lọ. wetin you wan make i talk o pè mí pé kí n wá sílé ẹ mo ṣáàdẹ̀ wá. ẹ mọ̀ ṣe mo ní kó wọlé tó ló wọlé. inú màtá náà mo ṣáà ti wá sí compound adẹ̀ ti sọ. So you don finish o ti tán. àdé ìjẹkọrọ ìparí ah, oṣù obìnrin náà. you don finish gbàgbé ẹ o ti tán sẹsẹ. oya prove ẹ fún mi pé o ti finish. how wetin you wan make i do. just say something i don't know. ooo okay okay uh, make we go chop fish. o ṣe àlàyé. o ti parí ọ̀rọ̀ ti parí ọ̀rọ̀ ti parí <laughs> ẹ jẹ́ mi. o ṣe gan o ṣe gan.

wá o wọn náà fẹ́ rí ẹ àwọn dẹ̀ gbọ́dọ̀ sọ fún ẹ gangan wọn náà lálàá kan sí ẹ wípé ìwọ gangan àwọn gbọ́dọ̀ rí ẹ káwọn sọ fún ẹ kó gbọ́. yọ sọ́mù tí ń lálàá ni ah, ah. ṣé wọ́n ṣàlàyé fún ẹ. Ah, no wọn sọ fún mi. ṣó ti rí ibi tó ti máa mọ̀ pé wọn lálàá nìyẹn wọ́n fẹ́ tax mi ni <laughs> wọ́n ṣàmọ̀ bíbí àti ẹ̀ṣẹ̀ close to wọn ṣe ṣàlàyé fún ẹ. ẹ wọn sọ bọ wọn tọrọ lọ́wọ́ mi. ẹ wọn ò ní tọrọ lọ́wọ́ wọ eh. tọlọ bá máa fi nǹkan hàn yàn bẹ́ẹ̀ mi ṣe súnmọ́ lọ́hùn tó tọ́lọ̀ ń gbàdúrà tèmi tó ṣé kò ní fi hàn mí directly ọ̀mù tí ló máa fi hàn. gbàgbé yẹn gbàgbé ọ̀rọ̀ ẹ̀gbọ́n. tó bá sọ bẹ́ẹ̀. gbàgbé ọ̀rọ̀ wọn jáde <laughs> èyí tó ṣe pàtàkì jù torí ọlọ́run kan tí mo ní kó bá mi ṣe. jọ nǹkan kékeré nìyẹn má ṣe é ah, ah. ṣé mo dà ẹ́ rí ni àbí mo fọ́ǹbù rí. o dà mí ní ṣùgbọ́n mo kàn ní láti tẹ̀lé mi lé mo ní láti tẹ̀lé mi lé. pàtẹ́bí lọ́mọ kò máa yọ. Ah. <laughs> látijọ́ tẹ̀ ń ti ń wá sọ́dọ̀ mi mo sọ̀rọ̀ kan fún yín rí kó má rí bẹ́ẹ̀. Eh, but afa ṣé nǹkan tẹ̀ ń sọ fún mi báyìí ni wípé kíkó tí kò fọ kú ọ̀nù lé mi ló fa bí ọ̀rọ̀ ṣẹ́ mi ṣe bẹ́ẹ̀ ni. Eh, kò yẹ kó rí bí àfa èmi kọ́ mo ní kò fọ kú òun lé náà in fact mi ò sí ní lọ́jọ́ tí kò fọ kẹrẹ̀ jáde ọkọ̀ dé ni mo rí pé kó gbẹrù ẹ̀ tó ti lọ èmi kan mo lékò fún náà báwo ni iye ṣe máa affect mi. ẹ fetí sílẹ̀ kẹgbọ́ mi àfi dandan kẹjọ máa gbé lábẹ́ òrùlé kan náà bóyá ìlẹ̀ lè bọ́ta o bóyá fúnra ẹ̀ ló kẹ́rù ẹ̀ bọ́ta o wàláhì tàláhì bí ẹ bá wá gbogbo ọ̀nà láti jọ máa gbé lábẹ́ òrùlé kan náà ẹ rí pépà ńlẹ̀ báyìí ẹ pè lówó o ah, èmi náà bá yín bẹ lọ́hùn kírú ẹ̀ má ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n lásìkò tá a wà yìí ní tèmi rí ni mo sọ fún yín o. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni o. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni o. ọ̀rọ̀ tó ṣókùnkùn ni. mo lára tó ṣókùnkùn ni yé eh, ẹ eh, mm, eh, o. ó dorí àgbà kodò. ọmọ kékeré ò lè tú. alágbàlagbà ò lè tú. ajá tó ti rí ni tó ń jùrù odò ohun tó ń rí ni gbó. ọ̀rọ̀ yìí dórí àgbàkodò. àbídí pàtàkì kò sí hmm, bídí pàtàkì kò sí. Mm obìnrin kì jẹ́ kó mọ́ lò láíláí bídìí pàtàkì kò sí o. hello. hello baby my sweetheart my love my angel uh, um, báwo everything. jọ̀ọ́ torí ọlọ́run kò fọ́ má bínú sí mi má bínú mo mọ̀ pé mo ti ṣẹ̀ jọ̀ọ́ dáríjì mi sórí tẹ́lẹ̀ ìgbà ẹmọ ni mò ń sọ wípé Eh, nǹkan tí n bá ti sọ ní abẹ́gẹ́ no no no at this moment nǹkan tó bá ti fẹ́ òun ni mo bá ẹ fẹ́ sórí èyí tó bá fẹ́ èmi náà ò fẹ́ báwo níbi tó wà. mo wà mo wà lótẹ̀hún. ok ok má bínú má bínú má bínú má bínú má bínú mo kàn fẹ́ mọ well-being ẹni. o eh, bébì mo ti ṣetán báyìí gbogbo ibi tó bá wà ni mo fẹ́ wà. ẹ eh, wo wo wo kò nídìí kò nídìí kò kẹ́rù wa bá mi ibi tí mo wà kò nídìí please mo fẹ́ kó gbalé lẹ́ni in fact tabarílẹ̀ gan a lè sanwó ẹ̀ lẹ́ni and we move in today. màá pe àwọn agent tí yóò wà ládùúgbò yẹn sí. màá find out iye tí owó ilé àdúgbò bíbá jẹ́ má dẹ̀ get back sí ẹ tó bá dẹ̀ ti send owó màá lọ sanwó. ok. ẹ wá wá wá wá màá fi condition sí o. ìbírò kí àtọkọ ẹ gbọ́dọ̀ mọ ibi tí mo gbalé sí o tọ́n bá fi lè mọ ibi tí mo wà tọ́n wá mi wá síbí báyìí màá kó kúrò nínú ilé yẹn màá tún fi ẹ́lẹ̀ síbẹ̀ ni o. Ah, kẹ́rù mi kúrò ni o. ṣé ṣé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà mo ní jẹ́ kan gbọ́ wọn ní mọ̀. ok mo ti gbọ́ dàbọ̀ ok. ọ̀rọ̀ yìí ṣàgbà ẹni o. Okay. ọ̀rọ̀ tó ṣókùnkùn ni. mo lọ́rọ̀ tó ṣókùnkùn ni eh, eh, eh, ó dorí àgbà kodò. sista adakẹ́ bá ń tí yín sọ̀rọ̀ bó ṣe ń ṣe kò yé mi rárá níbẹ̀ ni kúkú sì ṣe lọ́wọ́ mi ọ̀nà ó mú fẹ́ gbé bàbá yìí. ní sùúrù náà àǹtí kí ló ṣẹlẹ̀ ẹ ẹ ń dẹ́rù bàyàn bẹ ṣé mi yìí gan kò yé mi. Rónkẹ́ ah, báwo ni pẹ̀lẹ́ tójọ́ mẹ́ta mo pè ẹ́ pè ẹ́ pè ẹ́ bí mo ṣe rí ẹ̀yà ara mi ti ń balẹ̀ mo pè ẹ́ pè ẹ́ pè ẹ́ kí ló dé òwò ajẹ́ mi ẹ́ tún bẹ̀rẹ̀ sí ń pe ẹ mo pe ẹ náà títí kó bá mi pè ẹ́ Eh? ẹ má bínú eh? òkè bí ni òjì arókè ọ̀hún àwa náà bízì gan ni ìgbà tó kọ mí dẹ̀ sọ fún mi pé ṣe lẹ́tù ti ń pò òun náà ah mo ní tí àǹtí fi ń pè báyìí mo ní láti tètè wá yọjú sí yín ni torí ẹ náà ni mo ṣe ń dùbọ̀. Ah! ṣòro òjò sí ò tí ì tọ́nú ẹ̀ ni ìbíròǹkẹ́ àbí mo tún ti ṣe ẹlẹ́ṣẹ̀ mi ni ẹ tó dárí jì mí. àǹtí ṣebí màmí ti parí ìjà yìí kí wọ́n tó kú ẹ ewu tún wà láàrò kan báyìí. Ah, Bírónkẹ́ ikú òdọ́jọ́ àrùn òdòṣù ni Bírónkẹ́ alẹ́ ló máa pẹ́ kó lọ yá ah, ah. adẹ̀lẹ̀ ló máa yá kó lọ pẹ́ ó jìnnà sí mi pọ̀. ẹ lè kú báyìí a ní rí kú lójú ìkọ̀kan náà wà báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má sọ̀rọ̀ kú mọ́ mọ́ nǹkan tí màá ṣe màá sọ fóòjò kó arrange bó ṣe máa gbé yín lọ sí hospital èmi á dẹ̀ sort out bí ẹ ò ṣe ti bọ́ ẹ fọkàn yín bà mí. Ah, ẹ jẹ́ máa lọ torí táyì. ṣọkọ mi ẹmí ah, lè sọ wọn náà. ojú. Sèmi bọ́sà. Ò ah, ṣe ò ṣe ọwọ́ ẹ̀ a máa ròkè. Ò ṣe ọlọ́run aṣọ ẹ délé o. Ẹ ṣe o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọjọ́, ọ̀nà bo ni mo lè gbàdémọ̀lẹ́sẹ̀ no. Ah. mo mí ibi tó máa wà ṣọ́tà cause mi ìfẹ́ face ibi traffic tí mo face láàárọ̀ yìí. àǹtí ah, mi ọ̀nà wa wà lẹ́yìn ìbẹ̀rẹ̀ bẹ̀ tábà gbàbẹ̀ ó máa tètè ya yín já síta bí a kì í mú yín gbàbẹ̀ gan lẹ́ẹ̀kan náà. wo ó bẹ́ẹ̀ ta yí àdá rárá mú mi lọ. ó dà mọ́. màá kàn fẹ́ lówó báìkì. ẹ ẹ jẹ́ sáré wọlé kí n dágbére fún àmì pé mò ń bọ̀. Ah, wo gbogbo yẹn ò ní ṣe bá mi pẹ́. ṣáàdì ẹ̀ mọ́mi létí in case tàbá rí ẹni supermarket ta lè get beverages for um, some other things fún wọn. bag Mr. Kolade ẹ ṣe gan ni. inú mi dùn pé ẹ láìkẹ. inú mi dùn pé mo ti rí bíbá nínú àwọn estate agency tí mo ti ń pàdé mo ti wá gbà sin pé Ronnie's agency number one nìyẹn ní ìgbàlódé. inú mi dùn pé ẹ tiẹ̀ láìkẹ náà ah, fún ìtẹ̀sán ẹ̀ṣẹ̀ rí satisfaction yìí customers wa òun ló jẹ àwa lógún lọ́dọ̀ tiwa. ẹ ṣe gan ni máa pe ọkọ mi sìn wọn á send owó yẹn so wàá lè bẹ̀rẹ̀ formalities tá a bá ti sanwó mu kó bọ̀ immediately ni o. Ah, ah, lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa gba kí ìtẹ́ bá ti dé ọ́fíìsì nísìnyí kò sí problem ẹ̀yin náà mọ̀ wá náà àìṣòro <laughs> jìbìtì. ẹ jẹ́ a máa lọ sọ́fíìsì. ṣe sọ fún ẹ make sure wípé o gbé àǹtí mi lọ sí hospital lónìí àwọn á lè mọ nǹkan tó ń ṣe wọn gan tẹ́bùsìn bá dẹ̀ ṣe jẹ́ make sure kó o pè mí. àǹtí mi kí ló dé. kí ló bá mi wò. ṣùgbọ́n kí ló dé. mọ́tò tẹ̀ tí mo wà látàrọ̀ sí òtẹ̀ tí mo kò ṣẹlẹ̀ sí. kí ló ṣe. ah sista mi kò yé mi náà o kò ṣiṣẹ́ ni o ṣé ẹni wá wo báyìí àbí báyìí àbí kí la fẹ́ tẹ̀ nínú ẹ̀ báyìí eh, kí mo mọ̀ tí mo fẹ́ tẹ̀ nínú ẹ̀ báyìí ah bẹ́ẹ̀ àbí ẹ wá wò ẹnu ẹ̀ bọ́lẹ̀ wá wò kí ló dé báyìí. Ah, ah. àwọn wo tún lélẹ́yìí kẹ́ ẹ́ ẹ má bí ẹ ṣáà tó mọ́tò ìtàkù sí ẹ̀kọ́ délé wọn wa náà ká park síbí báyìí. ẹ jẹ́ ti kúrò mbẹ́. Ah, ah, ta lélẹ̀ tó bá mi sọ̀rọ̀ kí ni máa. sista mi ẹ wọ ẹ má ní mo tún bẹ̀rẹ̀ wàhálà mi o. ẹ kí ló ṣẹlẹ̀ gangan. Ah, ẹ ṣáà tó mọ́tò takú ni. bí èpè bí èpè. ah no no no no ẹ wo ilé tíṣu ẹgbẹ́ mọ́tò ìkó lọ́nà ká kọjá o. kí ló dé gan kí ló fa ni o kí ló fẹ́ pè madam àti mi madam àti mi. wò ó sórí nǹkan tó madam ah! madam ah! ayé ayé èdè máa bàjẹ́ bẹ́ẹ̀ yẹn ayé máa bàjẹ́ wò ó tí nǹkan kan bá ṣe fún ẹ̀ kú. ìwọ madam. màá jẹ́ kó mọ́ mi jẹ́. madam ẹ pẹ̀lẹ́ báwo lè ṣe ń fi òbá ẹ̀. kọrin mi díẹ̀ ni. ẹ ti wà ní seven centimeter, so we are good ọkàn ṣe yín ṣe ṣáwà dáadáa báwo lè ṣe wọ́n ń fi. ìsàlẹ̀ confam bẹ́ẹ̀ ni you be fine yes ma'am. Missy, sí Amen. àmín. wọ́n fẹ́ eh, ìyàwó yín wọ́n ti dìbò láti gbogbo àwọn nǹkan ọmọ wọn níbo ló wà ṣé everything wà intact. ó wà nílé mi ò mọ̀ pé ó ti dìbò láti. everything wà intact. ó wà intact. delivery kit. everything. okay ẹ máa lọ gbé wá báyìí bá ah, ẹ má jẹ́ kó pẹ́ rárá ah. ṣe ti gbọ́. bẹ́ẹ̀ ni ó yá lọ arrange fún delivery room wọn ó pe náà stop ẹ kó assist ẹ ṣe ti gbọ́. dókítà dókítà dókítà. kí ló madam ni madam. kí ló dé. mo mọ. madam madam madam madam. madam. Oh. Huh? It's unfortunate. We lost her. Hmm? Oya, pack her. Oh. Ah. Ọlọ́run ẹlẹ́dàá mi Ọlọ́run ẹlẹ́dàá mi ah, báwo ni ìgbésí ayé mi ṣe rí báyìí kí ló ń ṣẹlẹ̀ sí mi Ọlọ́run ah, látọdún tí mo ti ń wá ọmọ tí mo jíjà jíjà jíjà kọ́mọ yẹn tó dé ó wá di pé kíyàwó mi bímọ tán àtọmọ àtìyàwó ó dẹ̀ mú wọn sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sàn kúkú mẹ́mi fúnra mi lọ ọlọ́run ìbírọ̀kẹ́ ẹlẹ́dà mi o ẹlẹ́dà mi o. hello Kọ́ládé hello Kọ́ládé mo da hello hello. Adéníjì ó ti gbọ́ mi ò gbọ́ kankan kí ló ṣẹlẹ̀. yé yé kí ló kó ṣe bí Rónkẹ́ nǹkan tèmi náà fẹ́ sọ fún ẹ ní kòfó náà fẹ́ bímọ sí i ló kú kòfó ti kú kòfó ti kú. mo dárò mo gbé èmi rò pé ọgbọ́n tí ibi Ronke lọ ṣe pè mí láì ibi Ronke àtọmọ tó fẹ́ bí àwọn méjèèjì ti kú. kòkòrò ọ̀la náà ti kú tọmọtọmọ. kí ló ń ṣẹlẹ̀ sí wa báyìí ọlọ́wọ́ ti kú. yẹ mo dára mo lórí burúkú o olórí burúkú má bà tèmi jẹ́. kọ́ńtíṣàn tó wọ ẹ̀dẹ̀ gbé wọn lẹ̀ náà ẹ̀dẹ̀ jọ́kẹ́ gbé wọn lẹ̀. olórí burúkú ó má bà tèmi jẹ́ olórí burúkú olórí burúkú. àti mi dúró. kí ló ṣàwọn méjèèjì tó ń sá lọ báyìí. ó ga o àbáwọn èèyàn lé wọn dẹ̀ tó ń sá lọ sí i. obìnrin kì í jẹ́ kó mọ́ lò láéláé bídìí pàtàkì kò sí o. adé ń pe nọ́mbà ẹ̀ látàárọ̀ kò lọ. mọ̀ pé kaya mi soke ni kí mo wá fẹ́ ṣe báyọ̀ ok ṣe ń pe bàbá ẹ̀. hello Deniji. hello ọ̀rẹ́. afa. jọ má bínú pé mo pè ẹ́ ní táìmù yìí kò fó ní èmi àti lórí fóònù ó wá lóun ìgbà tó yẹ ti sọ pé òun fẹ́ lọ arrange yẹn báyìí so mo dẹ̀ ń try nọ́mbà ẹ̀ látàárọ̀ ṣe ló ń sọ pé wọ́n ti wà switched off. same thing pẹ̀lú Bírónkẹ́ ẹ̀ àmì ni ó sọ fún mi pé òun lọ síbàdàn in fact ìgbà tó kúrò níbi tó ń lọ ó pè mí pé òun ti kúrò ń bẹ òun kàn fẹ́ yàwó ọ̀rẹ́ òun kan ní mọ̀lété mo dẹ̀ ní okay that's fine. kó má jẹ́ kílẹ̀ ṣú láàrin èmi àti ẹ kò pẹ́ tó pè mí báyìí tí mo máa ní kí n try nọ́mbà again fóònù ẹ̀ ti kú títí dìsí mi ò gẹ́ẹ̀tẹ̀ mi ò lè sọ pé bíi báyìí ló wà i'm telling you ilẹ̀ dẹ̀ ti ṣú ibo làwọn ta fẹ́ wá àwọn ọmọbìnrin yìí sí báyìí ṣebí wọ́n tiẹ̀ mọ̀lú tíyàwó ẹ wa èmi ò mọ̀lú tíyàwó tèmi wa àdúrà tèmi kàn tiẹ̀ ń gbàgbà ẹni wípé kọ́lọ́ má yẹ kí ibi ìṣẹ̀lẹ̀ sí wọn àmì àmì ọlọ́run jẹ́ nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn àmì àmì àdúrà tá a máa gbà náà nìyẹn wo ilẹ̀ ti ṣú nsìn tó bá dọ̀là. kọ́lọ̀ ṣọ́ àjọlá lọ kọ́lọ̀ tẹ̀ bá mi dáàbò ẹ̀bù wọn gbogbo bí kíbi tó bá all right tó bá dọ̀là ń gbà yẹn. ok ó ṣe ọṣẹ i don't understand kéèyàn máa rìn rìn báyìí eh, kí ló ń ṣe kí ló ń ṣe náà kó fi ọlọ́kàn balẹ̀ gbogbo àwọn tó lóun lọ bá mo ti pe nọ́mbà gbogbo àwọn tí mo wọ̀n bẹ̀. oh god. pàtàkì kò sí o bídí pàtàkì kò sí obìnrin kì í jẹ́ kú mọ́ lò. ẹ fi yé wa àníkẹ́tù ẹ má máa fún wa. Yeah. Ah. Ah. Ah. Ah. Yeah. ẹ consider ẹ láti inú ẹjọ́ tó lọ́mọ mi dáríjì ẹ ṣàánú mi ẹ jọ ẹ ṣàánú mi ọmọdé wọdà ọmọdé wẹrẹ kí lórúkọ àjọ tàbí ẹjẹ kí lórúkọ àmọdé ọjọ wà nínú ọjà. wàmí kí ló ṣe fún ọmọ pàbúrò mi. ìṣòkòkò fún ọ. kí ló ṣe pàbúrò mi. mi kọ́ ni mo pa wọn mi kọ́ ni mo pa wọn. kí ló fún jẹ́. oúnjẹ náà ni oúnjẹ tó máa ń jẹ ni màá. oúnjẹ wo ló jẹ. mi yóò lónìí ọmọ ṣé o mọ̀ pàtó ẹ̀kọ́ sí ọkùn ni. ó pè mí kí ló ṣẹlẹ̀ ó pè mí kí ló ló ṣọkọ mi kí ló ṣẹlẹ̀. sasa take easy ẹ jọ ẹ take easy. shut up. kí ló ṣẹlẹ̀. ṣé bó ti kọ́. àmọ̀dẹ̀ ṣe tẹ̀mí tó wò àwọn àgbà ní ọmọdé tó sọ lẹ́nu ó ṣàpòyakọ́ ẹ wá wẹ̀ tí kọ́ládé ilé tóun sọnù ikú ló sọkọ́ straight ikú ni mo dẹ̀ sọ tó ta ni. ẹ jọ kí ló ṣẹlẹ̀ ẹ torí mo rí àwọn èèyàn tó pọ̀ nínú ọgbà ni. kò tó dáhùn sí ìbéèrè yẹn ìbéèrè kó wà tá a kọ́kọ́ fẹ́ bí ẹ ah, ah. níbo ló ti ń bọ̀ báyìí. ẹ wo ọ̀nkú ẹ fi ibi tí mo lọ sílẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ta ló máa bá mi sọ̀rọ̀ báyìí. Ah, ibi ránkẹ́ àbí kí ló ń pè é mẹ́wàá ṣẹlẹ̀ ọkọ ẹ kú lóru mọ́jú. ọkọ mi kú kẹ. Ah, kí ni tó ṣẹlẹ̀ yìí o iná méjì ló kú lẹ́ẹ̀kan ṣoṣo ah, ojú ẹja náà kì í fọ́ lálẹ́ omi o kí ni tẹ́lẹ̀ kí ni tó ṣẹlẹ̀. bàbá bàbá bàbá ìgbà mi ah. bàbá ìgbà mi nǹkan ti ṣẹlẹ̀. èmi náà mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ah. báwo lẹ ṣe ṣe ìwọ àti kejì yẹn máa wò yìí báwo lẹ ṣe rí báwo ló ṣe já. Ah. Eh, eh, tèmi bá mi o. <laughs> èmi nìkan mú kókó dáwà mi tẹ̀ mọ́ kóun náà ti ń bọ̀ lọ́nà bàbá. ṣebí mo ti kìlọ̀ fún yín. mo ní láti gbà tá ẹ ti pín oyún ayọ̀ kan sí méjì ẹ gbọ́dọ̀ fi ojú náà pọ́nra yín mẹ́pẹ́ ikú ni o. A àbọ̀bọ̀ ìjọ ìṣẹ̀nu wa ìjọ. àṣeṣí padì ni. àmọ́ mọ ìjọ. bí àrùn náà bá kẹlẹ̀ tó bẹ́ẹ̀ kòkè ẹ mà tún níbi tí àwọn àgbẹ̀lẹ́gbẹ̀ máa máa ń gbé sí o. ọ̀yá o àjẹ̀lẹ́ yé àjẹ̀lẹ́ ọ̀run o àjẹ̀lẹ́ yé ní àjẹ̀lẹ́ ọ̀run o ajílẹ̀ o. adalew ajantete ajantete ẹ̀dá líle líle ni wọ́n fi wọnú òkun àdó ti gbé àdó mi o àdó ti gbé àdó mi o àwọn náà ti wọlé àwo tó náà ẹmẹ tó kíra yín kú oríire ọ̀rọ̀ yín náà mẹ tó ti lójú tó bá yọ ó ní òun sọ pé ikú ti yẹ lórí yín àmọ́ ẹ̀yin náà ò ní lọ lè ní o ẹ wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún mi ẹ wàá dúró tó bá dìgbẹ́ tó di késekése tó di kẹ̀rẹ́kẹ̀rẹ́ tó di kólókoro tó di kẹ̀rẹ́kẹ̀rẹ́ wọn wàá bá yín parí gbogbo ètò náà ẹ padà sí ìgbà ìgbàǹgbà àwọn ìgbà yẹn náà tí mo bá parí ètò náà tán ẹ dúró ó ní bẹ́ẹ̀ tí wà ní ìwà báyìí o àwọn àǹjọ̀nú àti irun yóò gbé kinní kan fún yín wọ́n pa aṣọ tó wà lára yín dà fún yín o ɛwɔ ase tutu na ɛkɔma ɛbɔ tama wo bi ɛbɔ taba yi ɛlɛ de edu osi gbɛngbɛngbɛn ɛlɛ de edu osi gbɛngbɛngbɛn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra o rọra o. ikú gbọ́ná lajá kú inú agbára ẹ̀jẹ̀ ní sùn ariwo gè ariwo gè ní àbáyọ sọ́run gbangba ẹ̀yin mọ́ mi o ẹ̀yin mọ́ mi o ẹ̀yin mọ́ mi o ẹ̀ẹ́nì kú tó ń tó sùn ní agbára ẹ̀jẹ̀. Yes! ẹni kú yẹ lórí mi. ikú yẹ lórí mi. ẹlẹ́rùn yẹ lórí mi. àrùn yẹ lórí mi. ẹni wọn ò lè kú fọ́tà yọ. mi ò ní kú fọ́tà yọ. nígbà tí kú ti yẹ lórí yọ. àṣẹ. ògùn àmà ní pàǹjẹ ògùn àmà dọ́ọ̀fín ìkìlọ̀ tí mo ti ṣe fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ti jọ fún yín mo ní bá ń rékú sórí ẹlòmíì sọ́ọ́sẹ̀ tán láti rékú sórí ẹlòmíì mọ́bìnrin aláṣọ pupa wọn bẹ aláṣọ dúró ọ̀sẹ̀ tán láti rékú sórí ẹ̀ lómi àbá ọ̀sẹ̀ tán ọ̀sẹ̀ tán ẹ̀fọ́ wa bá ẹ̀yìn ẹni kíkú ó kúrò lórí yín kọ́ bórí ẹ lómi ọwọ́ òsì ní ẹ̀fí sí ẹ̀gbọ́n sókè ẹ̀fọ́ wá sí ọ̀yá ẹ gbọ́ wọlé lórí ẹ sọ mi ti kú ẹ má jẹ́ káyà yín ọjà gbọ́ wọlé lórí ẹ gbélé lórí. ẹ kú oríire ikú ti dé kó lórí yín o àrùn ti dé kó lórí yín o ọ̀fọ̀ sì ti dé kó lórí yín o ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín bọ́jọ́ pé bẹ́ẹ̀ ti fọwọ́ lé bá ń kọyìn lẹ́ẹ̀kan ni wọn lè san tí ó gbẹ̀yìn. ìkú ọdún yóò pa mí mọ́ àrùn ọdún yóò ṣe mí mọ́ n ò kú fọ́tà yọ. ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá wá padà síbi etí wá bẹ́ẹ̀ bá gbọ́ pé èèyàn kú ẹ má sunkún o ẹnikẹ́ni tó bá kú ẹ má sunkún o ẹ sì má fojú kàn kú rẹ o kí n máa wí fún yín mo ní ẹ má sunkún kí mo ní ẹ ṣe ẹ má ṣe kí mo tún ní ẹ má ṣe. Olórí yẹ gbẹdẹ òbí yẹ gbẹdẹ nwá nwá nwá nwá nwá nwá nwá. Huh? oh, my days. <laughs> Ooh la la. Darling. Honey. Baby. Sugar. <laughs> oh, my God. Okay. One year, Ah, kí ló jí ṣé rí gbọ́dọ̀ wà lórí ìjòkó kó jẹ́ pé màmá tó fọ̀ sista ẹ̀ mọ bọ́ ṣe ń tú ọ̀fọ̀ rárá rárá rárá ẹ̀ lè tó lé o. ajagbe ṣó fẹ́ máa bú mi lórí ọ̀rọ̀ ikú kọ́ládé ni dúró náà o mi ò mọ bọ́ ṣe ń sọ̀rọ̀ àbí mi ò mọ̀rọ̀ sọ àbí òkè máa kọ́kọ́ lọ sọ́dọ̀ kábíyèsí máa lọ gba bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bọ́ ṣe ń túfọ̀ báyọ̀ ló ṣe fẹ́ kí n túfọ̀ fẹ́lẹ́yìí eléyìí tó bá jẹ́ pé ta alájọbí ni ṣó yẹ kí n wà lórí ìjókòó tó o bá já lájọbí pàápàá ó yẹ kí wọ́n wà lórí ìjókòó pé àwa tún fọ̀kọ́ládé kan kú ọ̀gbẹ́ni. sista nígbà tẹ ti lè ro nǹkan kan tẹ fi lè jókòó ó ní ọpọlọ tó fi máa ń túfọ ẹ máa mú pẹ̀lú báwo lára ẹwọ ẹwọ tẹ dálẹ sí. ẹ wo ẹ má jò ó ọkọ ọkọ mi tó pín kẹ ẹ hmm? àbọ̀ bíbọ̀ sísun àáyan yíyan àtúwádìí orí as aya ona èmi àwa gbórí ìyá mi á máa pa ọkú afẹsẹ̀ àwa máa fi òkú ọ̀nì jó sóòpì sóòpì sóòpì sóòpì sóòpì sóòpì sóòpì ah! àti yóò bá dùn ló lè fàjà. ẹ mú ọmọdé yìí. Ah! máa gí gbọ́dọ̀ tònú ẹ. sóòpì ẹ mú ẹ mú ẹgbẹ́ mi mọ́ra sóbí ẹ̀fà mi mọ́ra sóbí. ṣé kí mo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí. mọ́mí ẹ pẹ̀lẹ́ mà báwo lára yín. a dúpẹ́. ẹ ṣọ̀pẹ́ tí ń fi rẹ̀ tán. ẹ mọ́mí ṣé kí n sáré lọ bá yín ṣògì wá lé kí n ra mú imú tuntun lè máa rí nǹkan gbé mu. ẹ̀yin jẹun. ẹ̀yin ah, jẹun látàná ẹ̀ tí ì pọ̀ mọ́. báwo ni ọkọ mi kò ṣàn ti sìn. Ah, dadi mi ì mọ̀ ní ti ń pa mi ì mọ̀ ní ti ń pa ẹ̀mí ilé lèmi wà. Ah, o ò gbọ́ kankan tó ń sọ nílé àbí nǹkan. mi ì gbọ́ nísìnyí. Ah, wo láti sìn lọ anyway tó bá ti ń sọ̀rọ̀ fẹ́ kó máa lẹ etí mú gìrì gbogbo nǹkan tó bá ti ń sọ pè mí lórí fóònù kó máa sọ fún mi tó bá ti lè wá bó tó bá lè wá kó wá síbí báyìí kó wá explain gbogbo ẹ̀ fún mi. kí máa pè yín mọ́. yes láti sìn lọ anything tẹ́nibọ̀dì bá sọ àbí tó ń mú wálé àbí tó ń gbé wálé àbí tó ń ṣe kò gbọdọ̀ fi di mí létí. ok ma. ṣó ti yẹ tètè máa lọ. ó dà wọ́n. ṣálà fẹ́ àyànjú. a ah, dọ̀tún báwo ni. dáadáa ni ọ̀pẹ̀lẹ́. báwo ni ṣọ́ọ́tì sìn. Ah ṣọ́ọ̀tì sanko. àǹtí wọn ò tí ì sin ẹ̀gbọ́n mi o nítorí wọ́n sọ pé àìsí ń lé yín wípé tẹ́ ẹ̀ bá sí nílé wọn ò lè sin ẹ̀gbọ́n o. Ah. Oh, kò sí kó bá mi filẹ̀ bó láṣìírí. Eh, ah. àǹtí ṣe rí ọ̀rọ̀ yẹn ó ti ń wọ́ lọ síbi tá àti ẹ̀rù báyìí ọ̀rọ̀ yẹn ti ń kọjá béèyàn ṣe lérò gbogbo ẹbí ti panupọ̀ báyìí wípé wọ́n fẹ́ rú òkú ẹ̀gbọ́n mi ni o. Ah wọ́n ní wọ́n ní ikú yẹn pé kò ń ṣe lásán ah. wọ́n ti panu pọ̀. rúkú bíi ti báwo kí ló fẹ́ máa dọkàn mi láàmú fún kàn filẹ̀ bó láṣìírí kan jẹ́ ká gbàgbé gbogbo kíní yẹn èmi ni mo wà níbi tí mo wà tára mi ò tí ì yá èmi ìmọ̀gbà tí màá gbádùn báyìí. ọlọ́run á kú fún yín lálàáfíà. bó ara mi ò jẹ́ tí ìyá bá mi tí mo jọ tí mo fẹ́ lọ lé báyìí. ọ̀pẹ̀lẹ́ ọ̀pẹ̀lẹ́. bí mo ṣe máa wà fọ náà ó rẹ̀ mí ṣoore fún mi. ṣe bọ́ ṣe bọ́ ṣe bọ́ ṣe sọ nìyẹn wọn nígbà tára yín bá yá báyìí ẹ wálé ọ̀nà tó máa sọ pé ẹ̀gbọ́n ò fi ọmọ kankan sáyé lọ pé ẹ̀yin náà lẹ tún kángun sí wọn ṣé ẹ̀yin náà lẹ máa bu yẹ̀pẹ̀ sí wọn lójú. Ah, ẹ wo ẹ má fojú tèmi gbin ká ẹ má dúró dìgbà tára mi máa yẹ nìkan sin nìkan sin nìkan sin mi tí ẹ fẹ́ mi tún fẹ́ fojú mi rí pẹ̀lú bó ìwà ẹ inú mi ò dùn náà nìkan sin nìkan sin nìkan sin èmi náà á pè wọn lórí fóònù ẹ bá mi sin ẹ filẹ̀ bó láṣìírí ẹ jọ̀ọ́ ẹ kí yẹn kó bẹ kí yẹn mọ́kàn kí yẹn bẹ́ẹ̀ sì máa mọ́kàn. ẹ̀yẹ́ ṣáà fara yín balẹ̀ ara àlàáfíà yín. ara mi ò tí ì yá ni dọ̀tún ara mi ò yá n máa pẹ́ bí ìdí ara mi ò yá ah, orí ń fọ́ mi ọlọ́run. Ah. Ah, ìbéèrè oúnjẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo dé ní àwọn. máa so same thing náà ṣe ni kò sí sí yàtọ̀ láti iye ọjọ́ yìí anyway ọlọ́run ọba á fún ẹ lálàáfíà ayé máa nìka o ṣùgbọ́n bí ayé ti ń jẹ́ ayé ogun á padà sórí ológun ni. a for cat b for dog c for elephant. ẹ ẹ dúró kẹ dúró kẹ fi gbogbo yẹn lẹ wo wíwá tí mo wá ìṣe ni àárò ẹ ló ń sọ mí wá ní kí n wá wo àlàáfíà yẹn ṣùgbọ́n mo yẹ báyìí kò ń ṣe bíbá tó dùn nú mi but all the same àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo gbàdúrà pẹ̀lú àwọn afẹ́ lálàáfíà ṣùgbọ́n ìgbésẹ̀ kan fẹ́ wáyé inú ẹbí because láti gbà tí kọ́ládé ti kú lèmi fúnra mi ti ní problem ohun tó burúkú ni kí bàjẹ́ sẹ́ máa tójú ìyá ẹ̀ kú òun ló kéré jù last one nú ẹbí wa ó dẹ̀ fò ìṣọ́lẹ̀ òkú ìyẹn túmọ̀ sí wípé òjò lásán kọ́ fúnra mi mo wá rò wọ́n á pe gbogbo ẹbí jọ wọ́n á wò pé a ní láti ró òkú kọ́ládé with immediate effect mo dẹ̀ sọ báyìí nfa àṣẹ tó wà lọ́kàn olórí ẹbí náà ni everybody kan gbà sí mi lẹ́nu ni so mo wá rò pé a gbọ́dọ̀ fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn kí n má jẹ́ kó o gbọ́ because ìwọ ni <laughs> ìyàwó ẹ̀ ìwọ tó kọjú everybody wá lọ. wá ẹ fà á. so wíwá bí mi ń sìn waste ló bọ́ sí. waste of space. tàn sọ ni ká ní mo mọ̀ pé ara ò tí ì yá ni mi ò tiẹ̀ ní dára mi láàmú láti wá. pẹ̀lẹ́ àwọn èèyàn burú o àwọn èèyàn burú o. okay okay ó ti yé mi ó ti yé mi. madam madam madam madam bọ́lá ẹ lọ mà. mo ń lọ lémi ni. madam ẹ ti lè lọ wọn ò ti discharge yín. kí nìyẹn mi. dókítà ò ti discharge yín sílẹ̀ lè lọ́lé. madam ẹ ti lè lọlé mà. kì í ṣe mi mo gbọ́ra mi wá sọ́sítù ni. bọ́ madam ẹ ti lè lọ ẹ jọ̀ọ́ ó dà èmi ti fẹ́ discharge ara ah, madam, ẹjọ́ mi jọ ẹ̀ ẹ má kó bá wa nà ẹ tí lè lọ mà. mo ti ń lọ. mà ẹ lè lọ mà doctor wọn attend to patient kan lọ́wọ́ tó máa ti attend sẹ́yìn ẹ̀ tán wọ́n máa attend sẹ́yìn náà. mo ti ń lọ kẹwàá wọ̀ mi. madam ẹ jọ ẹ doctor please madam ẹ jọ ẹ lè lọ madam doctor madam. bàbá bàbá yẹn sọ fún wa pé àwọn ọkọ wa ló mọ kú èyí ó tún máa ṣe bàbá ń bá rí sí ọtún náà fẹ́ẹ́ rókù bàbá ìṣàánú wa ìjọ ìṣàánú wa. ṣé ni mo ṣe bí wèrè mo di wèrè mo wá dá sí mi. mo sá kúrò lọ́sibítù ni bàbá ìjọ nítorí ọ̀nà. akanumọ bàbá yín kọ́ lọ́wọ́ bá ọ̀dọ̀ ìwé ìdìbò lẹ́mọ̀ wá. inú ti bí mi agbẹ́kẹ́rẹ́ ah. agbẹ́kẹ́rẹ́ agbẹ́kẹ́rẹ́ ọlágbé dáràn ẹgbà ọlágbé dáràn ẹgbà wọn ní ká gbé wá táràn ẹgbà gbé lòun ò ní táràn ẹgbà. ẹ pariwo ewé dìgbò. ewé dìgbò. ọ̀gbàgbà tí gbàrà àdúgbò lọ́wọ́ ewu. ẹ máa wí bẹ́ẹ̀. ọ̀gbàgbà tí gbàrà àdúgbò lọ́wọ́ ewu. ìwé dìgbò. ìwé dìgbò. ọ̀gbàgbà tí gbàrà ìlara. ọ̀gbàgbà tí gbàrà. dákun wá gbẹ̀wọ́. dákun wá. báyìí yín dìgbò gbà yín ẹ kú oríire ẹni wọn sọ fún yín gbọkọ yín ni ó kú èmi ò mọ ẹni tí ó kú o ṣùgbọ́n ilẹ̀ ní kí n bá yín rékú kúrò lórí yín mo sì sọ pé ẹ gbọ́dọ̀ sunkún ẹ sì gbọ́dọ̀ fojú kùkú ṣé ẹ sunkún gbà tẹ́ ẹ gbọ́ fún ọkọ yín wọn ò sì tí ì sùnkún ọkọ yín àwọn aláwọ̀ ọ̀rọ̀ kú wọn ní ro ẹ pé mo ní wọn ò ní ro ẹ pé mo ní wọn ò ní ro. kò sóhun tẹ́ ṣe fún ni dèwò òrìṣà èwò òrìṣà lọ́ọ̀rì fọkàn ìbàdàn tó bá kọ̀ọ̀la yóò tún kọ̀ọ̀la tó bá dọ̀la yóò tún kọ̀ọ̀la. ẹ máa pé ayé péjọ ayé péjọ wọ́n ń retí ikú ògìrìṣà kọ́ àìgbọ́ ògìrìṣà kọ́ ikú olóko ni ẹ máa ń gbọ́ ayé tún péjọ ayé tún péjọ wọ́n retí ikú ọmọ wú lágbẹ̀dẹ àìgbọ́ kú ọmọ wú lágbẹ̀dẹ ikú alágbẹ̀dẹ ni wọ́n máa gbọ́ ẹ tún pé ayé péjọ ayé tún péjọ wọ́n retí ikú ẹ̀dán lédì. wọ́n lè sí ikú ẹ̀dán lédì. àìgbọ́ kú ẹ̀dán lédì. àìgbọ́ kú ẹ̀dán lédì. ikú olúwo ni wọ́n. ẹni ò ní gbọ́ kú tí báyìí. àṣẹ ẹ fọkàn ara yín balẹ̀. sọ̀gbọ́n apá bàtà apájú díẹ̀. ọlọ́run ọba tóbi ju gbogbo òrìṣà lọ. gbogbo ètò lèmi ò ṣe fún yín èmi lọ gbàgbà tí gbàrà àdúgbò lọ́wọ́ ewu mo gbonílé mo gbàlejò mo tún dògún ají pẹgbẹ orin pẹgbẹ òbùnrin gbùnrin pẹgbẹ wọlú wọsẹ mo dégbé mo pàgbẹ ẹni tí ń bẹ ń gbọ́ ni mo jẹ̀bi mo ní wọn jẹ̀bi ẹ̀wọ̀n òrìṣà mo dọ̀dọ̀ mo pàgbẹ ẹ̀fọ́ tí ń bẹ lọ́dọ̀ ni mo jẹ̀bi mo ní wọn jẹ̀bi ó dé òrìṣà mọ bùrìbùrì mọ tán kẹ́kẹ́ wọ̀lú wáṣẹ mọ pakọ mọ pabọ mọ pabọdé mọ pa gbogbo ilé mọ pàlejò mọ pọkùn mọ pọ wọn ní wọn jẹ̀bi mọ ní wọn jẹ̀bi ọdẹ wo nìyà èmi wí digbó àrò ní onígbà tó ti mọ fẹ nìyẹn kan tó bò sàfẹ́fà ọ̀sàtọ̀bájọ́ lóye tí ọ̀bájọ́ kó gbà kó gbà ah bàbá yìí ní fún wa ní nǹkan kan. ẹ má dara yín láàmú n ò ní rògbò ọkọ yín àmì fẹ́ gbìyànjú nínú àwọn ẹbí ọkọ yín pé wọ́n rògbò òun náà tún dòkú nù. ẹ má sunkún káì káì káì. jalo jalo jalo jalo tètè máa ẹ má rí rí. Yẹ́mi ẹ̀rọ ni ó nígbà àdó ìwé ti fọ́. Ọ̀rọ̀ ni mo bá fi sílẹ̀ fún bíbọ́rọ́. Àdéhùn lórí adé òdìdó náà bírúkẹ́ àwọn ẹbí ti panupọ̀ pé a máa rò òkú kọ́ládé ẹ má bínú pé mo pẹ́ ẹbí kan kò lè ró kọ́ládé. Ah. Ah. tó bá jẹ́ pé ìyàwó kọ́ládé ló pa ó pa náà nìyẹn abẹ́ ti dàgbé pé <laughs> ìyàwó olórùka ni wọ́n jọ ṣe. tó bá ṣe wọn náà ṣe lè jọ ṣe ara wọn kókó ẹ ṣe rí ibi tó wà yìí ọ̀rọ̀ tó bá ti ní ọ̀rọ̀ lẹ́gànú lẹ́gà ọmọ ẹ̀dán lẹ́gà ọ̀rọ̀ òfin òfin ló gbé wọn rò tẹ́nibọ́dì bá trespass nínú gbogbo ẹbí tí ọmọ bá decide láti fọlọ́pàá mu tó bá fẹ́ràn lẹ́wọ̀n màá ṣàìdí ni yes mo wá ń sọ̀rọ̀ as ẹbí tí mo jẹ́ olórí ẹbí so wọn ò rókù lọ́sọ̀ sísẹ má bínú jàre ẹ má bínú ẹjọ́. Àjàgbé ó dẹ̀ rí mi lórí ìjókòó ó kọ̀ wọlé ṣá oníwọ̀n ní rókù wọn ò ní rókù wọn ò ní rókù ṣé ọmọ bíi tá a bá rọ̀ dé ni ṣé ọmọ nǹkan tá a ti ń sọ látàrọ kí ọ tó dé pẹpẹsẹ oníyanye eh, dáódù nìyẹn dẹ́ẹ̀dẹ́ mi ràwọ̀ bẹ́rẹ̀ kò sí láìsí bẹ́rẹ̀ kò sí dáódù o. bẹ́ẹ̀ni sista àbọ̀ ohun tí mo ká mọ́ johnson lẹ́nu yẹn ló bí mi inú ẹ̀jẹ̀ má bínú ṣe ti gbọ́ so I think I have spoken so tí ó ṣe anything tó gbọ́dọ̀ yẹ ṣe ti gbọ́. Àjàgbé ṣé ohun tó mì ni pé àṣẹ tí ìwọ pa ó máa borí ti gbogbo ẹbí. Ah, Johnson Johnson wo bí ìdá ìwé ṣe pera ẹ lẹ́rú ṣé o ti gbàgbé pé extended family ló jẹ́ sí wa ni àbóyè o ti gbàgbé dádì ẹ àbúrò ló jẹ́ sí dádì wa wọn bá ní tiẹ́ mọ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ní mo sọ̀rọ̀ azaudu o tó fẹ́ máa kú èdè authority mi àmà ah, bínú sí ẹ o àbínú sí ẹ o. Àjàgbé. ẹ má bínú ẹ má bínú sister. àǹtí ah, tó bá jẹ́ pé ohun tí Àjàgbé fẹ́ sọ nìyẹn mi ò ní jókòó síbi kí àjàgbé kó máa pa ìtàn burúkú lé mi lórí tẹ́gbọ́ ó dàbọ̀. má bínú torí ọlọ́ọ̀ má bínú àjàgbé àjàgbé. ẹ má bínú jàre ah, ah, àjàgbé nǹkan tó sọ yẹn ti pọ̀ jù o ó ti pọ̀ jù kò dáa. yes ó ti ah, pọ̀ jù àmọ́ eléyìí tí mo sọ yìí sista mo ti sọ kò ní padà sí mi lẹ́nu mi yes mo ti pàṣẹ mo ti pàṣẹ báwo ni ẹ̀dá fọkàn má lẹ́rù eh? kò sí tẹ́nìbọ́dì lè ṣe fún ẹ tó fẹ́ gbọ́ má fò má sọ̀rọ̀ ẹnìbọ́dì o ẹ̀dọ́ wọn dábì dá wọn máa hàn wọn sọ yàwé ọbẹ̀ kù ní. ṣòkú ọkọ ẹ bó bá ṣe wọn o ti gbọ́. yé má dùn mo sáré wá mo ń kọ́jú ní o má tún débi sá. ajagbe. ìyá kò gbọ́dọ̀ yẹ o. kò fowó rọlá mi ò tiẹ̀ mọ nǹkan tí ó dẹ̀dẹ̀ tínú mi tiẹ̀ fi wá yọ sí ẹ kò wá tún yọ sí ẹ lásán mo tún ń dìfẹ́ǹdẹ̀ ní ìwọ tó jẹ́ pé ìgbà tí àbúrò mi wà láyé ata àtọ́jú lèmi àti ẹ̀. wò ó tó bá mọ ìjà tí mo jà torí tiẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí tán yarí pé lá àwọn máa rókò ọkọ ẹ̀ èmi náà dẹ́ insist pé kò sí nǹkan kan tó jọ kò sí nǹkan kan tó jọ àmọ́ kò fọwọ́ rọlá mi ò lè ní ẹ sínú ọṣẹ mi o. Ó ṣẹ mí o Nígbà tí ọkọ ẹ tó jẹ́ àbúrò mi tó wá kú, tó kọ̀ dédé fi tó lọ, gbogbo burial everything, a rí ẹ. Ìwọ náà wà rẹ́ nsìn. Ṣé ilé náà kọ́ ló wá padà sí ni? Ẹ́! yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ẹ má bínú sí mi. Church náà ti fún mi message pé ikú tó pa ọkọ ń wá ọmọ náà káàkiri. Ah! tó fi wá tún di pé àwọn èèyàn tó mọ̀ mí díẹ̀ díẹ̀ náà tún pè mí pé àwọn rí nǹkan báyìí àwọn nǹkan báyìí jọjọ. ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́. wọ́n ní kí n sápòrò ilé fúngbà díẹ̀ bí mi ìdẹ gbọ́dọ̀ sọ mo wà àbí ah. nǹkan tí mo lọ ṣe. torí kò tó ṣẹlẹ̀ nìyẹn. adéríjì adéríjì ó ìyàwó mi bó ṣe rure wàá sọ rí lágbára ọlọ́run bó ṣe fẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ báyìí ló máa máa fi tòsí dìde lágbára olólùgbẹ̀rẹ̀ lẹ́dà àwọn òbí wa tó wà lọ́rùn àti ọkọ ẹ̀ náà oyún ọkùnrin ló máa fi bí wàá bí láyọ̀ má wàá yọra ẹ lẹ́nu o ṣe jẹ́jẹ́ o ṣàánú mi o mo pé nǹkan tí mo wò rèé o yóò rábùrò mi mọ́ o. mi ò eh, sunkún mi ò sunkún o mi ò sunkún ṣé ìyá kọkọ ṣáàdà láàmú pẹ̀lẹ́ ìyàwó ah, ayé ẹ gbà mí ta ló lọ́mọ òfò ta ló lọ́mọ òfò irú ọmọ òsì wọlé lè kí ni wọ́n ṣe ṣọ́ọ̀bù mi ẹ máa gbà mí ẹ máa gbà mí ẹ ta ló lọ́mọ òfò níbo ló ti wá ta ló ní ẹ ta ló bí ẹ ta ni yá ẹ irú ẹranko wo lọmọ yìí ná ó dẹ̀ múwèé ọmọ mi ó dẹ̀ ìyàwó ọmọ mi báyìí ah mo dẹ́rọ màdàmú ẹ máa gbà mí mo jíde láàárọ̀ yìí ni mo bá ọmọ yìí ní bíbà ó ti mú ìwé ọmọ ó ti yá yamayama ìwé ọmọ tó jẹ́ pé ṣe lọmọ mi gbàgbé sí bàlánà ẹ́ ẹ̀rí pẹ́ ẹranko ni àwọn tó bí gan wọn bí ọmọ ọmọ bí. ẹni sùúrù èpè yìí náà pọ̀ ẹrú ọ̀rọ̀ máa sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí náà dáa ẹ ṣáàrí pé èèyàn kan ló bí ẹni sùúrù náà pẹ̀lú ọkọ mi ó ti tó má bínú má bínú. ẹ jọ ok ṣé ọmọ yìí ní òbí báyìí ṣọmọ ọmọ yìí ní òbí òbí. ẹ wọ ẹ mọ nǹkan mm. ọmọ mi ni èmi ni mm-hmm. mo bí ọláìdí estate mẹ́rin là ń gbé mo ti ń wá lé látara mi mọ̀ bí tó lọ àwọn èèyàn kan ló wá pè mí pé wọ́n rí níwájú ṣọ́ọ̀pù kan tí woman kan nà ni mo ṣe sáré wá síbí báyìí. ẹ̀yin lẹ́bí ọmọ ah. ẹ̀ ẹ̀ tí ìrọ̀mọ bí rárá ẹranko gbà lọmọ tẹ bí kó wọ́n dẹ̀ mú ìwé kó dẹ̀ gẹ̀ ẹ̀yin náà ẹ̀ wò náà kì í ṣọmọlẹ́bí o kì í ṣọmọlẹ́bí. ẹ má bínú ó dẹ ẹ má bínú èló ni ìwé. Ah, ìwé yìí wọ́n gan o ó wọ́n ó wó iyebíye ni mo fi ra ìwé yìí ìwé yìí wọ́n gan ṣe gbọ́. madam ẹ ti lu ọmọ lùkulù ẹ ti gbé ṣépè kódà mi yé ẹ̀gbọ́n ẹ̀yọ́ mi ẹ tún fún mi tèmi jẹ ní ìdẹ̀bínú èló ni ìwé tẹ́ ẹ ní ọmọ yà èló ni. ìwé yìí wọ́n owó iyebíye dẹ̀ mo fi rà ṣe gbọ́ ìwé yìí gan ìwé tọmọ yìí ó wọ́n ṣe ń gbọ́. nígbà tá a bá dẹ̀ ti mọ etí ìwé ọmọ yìí jẹ ọláìdí ẹ̀sìtẹ̀tì mẹ́rin mo gbé nọmba fifteen ẹ wá gbọ́ owó ẹ̀ má bínú bàtà ìdá báwo ni wọn náà ṣe bọ́ta nílé báyìí. bọ́ ibi ọmọ ṣe ń sunkún ìyá ẹ̀ rẹ̀ ìkan kan náà abẹ́ rí nǹkan kí n lè jíde láàárọ̀ kùtùkùtù kí n bá ọmọ báwo ni odidi èèyàn ó ṣe máa máa jẹ ìwé láì ṣe ẹranko ọmọ yìí nídìí zoo afternoon, mommy. Ọlájú, mommy. Good afternoon. How are you, darling? Hello. How was your day? Report. was shit. Mm. Ọlájú, best student. Oh, my best! I'm so proud of you. Ìwọ ọmọ not even the first in your class No. nínú gbogbo school yín èmi ló ṣèyí fún mi ò ní ṣàlàyé mọ́ọ́rẹ́ olúwa èmi ló ṣèyí fún o. ẹ̀lú ah. ọ̀rẹ́ mi àwo ah, àsìkò tó tiẹ̀ pè yóò nágbára ọmọ mi ọlájúwọ̀n ṣẹ̀ṣẹ̀ wọlé ni guess what o ti mọ̀ pé as usual first ló máa mú ní class but this time around <laughs> ọmọ gbogbo school ọmọ mi ẹ ó clear wọ́n tán yes best overall students ni mo mọ̀ nǹkan tí mo bí <laughs> ẹ mọ̀ tá fi yọ̀ gan-an wo ṣáà máa bá mi dúpẹ́ bá mi yọ̀ nǹkan tí mo ti ń plan fún wọ́n gba wo wọ́n vacate báyìí mo mú lọ sí Dubai ni bẹ́ẹ̀ ni ó máa lọ fọ́lìdè ọkọ mi lọ jẹ́ ah, ìgbà. ọmọ kan ṣoṣo. ọmọ o ọmọ. ọmọ o ọmọ. ọmọ lèrè lèrè wá. Ehe ama o ama nrere ama o ama ama eroja rerasha kàkà kẹrẹ aṣọ lọjà tóbi ló bá kí ni gbogbo ilé ìbá nígbà tí mo fún ẹnu oúnjẹ sínú àwo tó wá mú tó dá sílẹ̀ tó ṣe yánmayànmá báyìí kí ni gbogbo ilé ìbá ẹ̀ ó tún mú gbogbo aṣọ bọ́ sórí tébù torí pé fẹ́ jẹun. jókòó ẹ jókòó ẹ jókòó. lọ́jọ́ tá a bá rẹ̀ bí òbó ọmọ ni ó sì ní. ẹ ṣe mà nípa ọ̀rọ̀ tájọ discuss ìyá ọlájúwọ̀n ló jókòó yìí. ẹ̀yà ẹ káàbọ̀ mà ẹ lẹ́ mà. èmi ni mo ránṣẹ́ pè yín. torí oríire tó wọlé tọ̀ wá wá. ó wọlé tọ̀ yìí ó wọlé tọ̀ àwa náà. ṣe rí state exam tí wọ́n ṣe kọjá ọlájúwọ̀n ó gbé first òun ni overall best student so ìjọba wa award ẹ̀ ní scholarship wọ́n ní ibikíbi tó bá lè kàwé dé pé kó máa kà lọ ni àwọn aràn débẹ̀ ìyẹn ni mo ṣe ní kàn pè yín wá ẹ kú oríire náà mà ẹ lẹ mọ. madam mo kì í kú oríire fún irú ọmọ tí ọlọ́run fún yín ọmọ tó mọ̀wé dáadáa ni ó jẹ́ ọmọ tó ti gbé orúkọ iléèwé yìí ga ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ in fact gbogbo competition tó lọ fún pátápátá òun ló ṣe first. Hmm, ẹ wo ọlá ọlọ́run ọlá yín ni nǹkan tẹ kọ ló mọ̀ tí ẹ̀yin ò bá kọ dáadáa ní skul yìí ṣe mọ̀ pé kò ní perform bó ṣe perform yẹn so gbogbo wa jọ kú oríire náà ni. Joko my dear, congratulations. <laughs> Madam, congratulations, congratulations ma. Ẹ kú oríire náà. madam ẹ má bínú. madam um, pẹ̀lú gbogbo test carry out lórí ọmọ yẹn àwọn orí nǹkan pàtó báyìí pé nǹkan tó ṣe bóyá fever ni bóyá malaria ni àbí typhoid kò sí nǹkan pàtó bá darí pé òun ṣọmọ yẹn. mi understand sir. nǹkan tí mo dára sọ pé kò sí nǹkan kan tó reflect nínú text tí wọ́n gbé wá sórí tèbọn mi nígbà tó ń carry out pé nǹkan báyìí ló ń ṣe wọn gbogbo treatment tá fún ọmọ yẹn ọmọ yẹn ò response treatment rárá gbogbo oògùn tá à ń lò fún kò ṣiṣẹ́ lára ẹ̀ wọ́n á fẹ́ sọ adá láì mọ̀ ṣe. ìjọ sà kí ni wàá fi pé mo lè ṣe báyìí. èmi ò bá advice kí wàá gbé kúrò ń bíbá bóyá ẹ tún lè rí bómi tẹ́ lè gbé lọ eh, for better treatment. dókítà níbo ni mo wá fẹ́ gbé lọ báyìí. Eh, ibi tí ẹ bá rò ìgbà ẹ lè gbé lọ tó ti máa rí better treatment ju ọ̀dọ̀ wa lọ àwọn advice yóò pé kẹ́ ẹ gbé lọ síbẹ̀. bí ibo ah, madam ṣé bọ́mọ yorùbá ni. Oh try láti sọ fún mi pé bóyá kí n tẹ̀sẹ̀ lè bọ̀. well I, I wouldn't say that but ibi tí èyí bá feel pé ẹ lè gbé lọ tí ara mi máa fi yá tó yàtọ̀ sí medical way wọ́n gbogbo effort wa in medical way láti perform lórí ẹ̀ and ó ti fẹ́ sọ wá di aláìmọ̀ọ́ṣe. kí ló fẹ́ jẹ kó dáhùn òfò ṣàdáríjì mi mo mọ̀ pé mo ṣe ẹjọ́ ìyá mi. ṣàtẹ̀ dìde náà. wo ọmọ ẹ ti síkì báyìí o. ìṣẹ́gun tó ṣe tóbi lọ. ọlọ́jù wọn ni. jù wọn. bẹ́ẹ̀ ni. kí ló ṣe. mẹ́wàá ṣe jù wọ́n o mẹ́díkálì wọ́n sọ pé jù wọ́n wà òkè. Okay làwọn kan wá advice mi wípé bọ́rọ̀ ṣe ń lọ yìí kí n try láti lọ ṣe prayer náà ah, àfìgbà tí wọ́n sọ fún mi wípé àfi kí jù wọn àti tóbi lọ́ba jọ wà papọ̀ for some time ah ìyẹn ní báyìí o wọ́n náà ń lára ẹ máa fi yáṣánú ayé mi o ìwọ náà ní fẹ́ kí nǹkan kan ṣe jù wọ́n. mi ò ní fẹ́ kí nǹkan ṣe jù wọ́n mi gbàdúrà kí nǹkan lè ṣe àmọ́ ọmọ mi ò ní jẹ́ scapegoat yín bẹ́ẹ̀ ni nígbà tí o lára ọmọ ẹ ò yá tó wá wálé mi sìn kí n wá gbé ọmọ mi kí n gbé fún ẹ kó gbé lọlé kí n wá lọ rí nǹkan tó ń ṣe ọmọ kí n lọmọ mi lórí àbí torí pé kò gbádùn náà tẹ́lẹ̀ láti lẹ́kàn wò pé kẹ̀dá gbogbo ẹ̀ lé lórí àbí kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ nígbà tẹ́mi wá sílé tiẹ̀ kí mo fẹ́ travel kí tóbi lọ́ba wa bá ju wọn ṣeré kí ló sọ fún mi ó lé mi ni nǹkan mo ṣe ń tọ́jú nǹkan mi o wò lè gbà sọ́dọ̀ wò lè ṣe wò lè mọ́ àbọ̀ sọ bẹ́ẹ̀. má rọrùn. mo tún gbé ọmọ yẹn sínú mọ́tò wá bá ìbírúnkẹ́ ah ó dẹ̀ tilẹ̀kùn mọ́rí ó tilẹ̀kùn pa ó kọ̀ láti ṣílẹ̀kùn fún ìgbà tọmọ mi kí ló dé kí ló dé ẹni tí ò tí kú ò tí mọ orúkú tó wà pa ọlọ́run wá lúgọ̀dẹ̀ wọ́n náà náà wá dé sí wọn lù èmi ò lè gbọ́ o mi lè tọmọ ọlọ́mọ o mi lè ṣe wàhálà wà èyí tèmi gan-an ó ju gbogbo eléyìí lọ mi lè kọ́ tọmọ ọlọ́mọ mọ́ tèmi. ọ̀rẹ́ mọ́ ìgbà ìmọ̀ ní gbogbo eléyìí tó ń sọ yìí. ìgbà ìmọ̀ náà ni tẹ́lẹ̀ iná jẹ́ ká fi ṣí pé ìgbà ìmọ̀ náà ni tèmi náà báyìí. tígbà ìmọ̀ ìbájọ kọjá fáwọn méjì àwájọ tó rò. Oh, ní láti gúnlẹ̀ fẹ́ mi ò tọ́ because ọmọ mi ò lọ bí kankan. Ah. bẹ́ẹ̀ ni èmi nìkan ni mo mọ bí mo ṣe ń tàn nǹkan mi mi ìdẹ́ni fojú sunkún ẹ̀ kó kúnlẹ̀ látẹ́ni dọ́là kò ní lọ. fọlọ́run bẹ́ẹ̀ má ṣe báyìí. kò sí nǹkan tó lè bá mi sọ èmi ni mo mọ bí mo ṣe ń tọ́jú tóbi lọ́ba kò lọ bí kankan. kò fowó rọlá òde ìrántí ìpínlẹ̀ ṣe mí àti ẹ̀. ọ̀rọ̀ olúfẹ́ gbọ́ ibi òǹkẹ́ tó bá jẹ́wọ́ jẹ́ ọ̀rẹ́ dáadáa ni tó jẹ́yàn gidi tó bá ro ìpìlẹ̀ṣẹ̀ tí wọ́n gbọ̀ngàn sọ yẹn wàá mọ̀ pé oore tọ́lọ́ ń lò fún láti ṣe inú ayé òun ṣe kékeré wàá jábàárà mọ́re jẹ wọ́n ṣe yánmayánmá torí pé ọlọ́run dẹ̀ ti kẹ́ ọlọ́run ti gbọ́lá fún ẹ èmi gbé gifted child kiri mo gba kádàrà tèmi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tó ṣe fún mi àmọ́ lélẹ̀ kò sọ̀rọ̀ bẹ̀. ṣàánú ayé mi ọmọ ìyá mi ni a ti kúrò lọ́rẹ̀ ṣàánú ayé mi. ìwọ orin ń gbà yẹn. tí o tójú ẹni ṣú àti rìn lóògùn ẹ̀ yóò ṣòro mo ní ilẹ̀ tí ó tọ́jú ẹni ṣòro. ìbà bàbá ìbà yèyé ìbólúwé ìbẹ́jú ìbẹ́yìn àgbàgbà tí kọ́mọ́ fojú àlà bí wọ́n bá fẹ́ mọ lójú àríná wọ́n fa àwọn lẹ́sìn etí wọ́n fẹ́ bàbá ní àwòfin ti kàró bólógì ní bá gorí àjọjú rẹ̀ atóli ojú rẹ̀ atógbangboko ẹ̀ làrọ̀ òdí ọlọ́gbọ́n ọlọ́gbọ́n ń dirò ọlọ́gbọ́n ń tú ọlọ́gbọ́n ayé òtomi méjì aṣọ ọmọràn ọmọ yìí pẹ́lẹ̀ kí ni ẹ̀ ń dì tí ẹ̀ ń tú wọ́n bá ṣe jẹ́ ni orí aráyé rọ̀rùn asọ̀run sàrún òbí ní òpìtàn ilẹ̀ ẹ̀fẹ̀ gbẹ́gun bá tẹ́rí baṣọ àti gbé ajúbalẹ̀ ah, ìrosùn alọ̀ràn alọ̀ràn kankankan ó ní ajá tá a wí lọ́rọ̀ tí ọ̀bá gbọ́ adẹ́jẹ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ àdùmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ọ̀bá gbọ́ adágbò mọ́lẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá wí lọ́rọ̀ tí ọba fẹ́ ifá ní ẹ ṣáàjú ẹ bọ́ba ṣe fẹ́ ni ẹjẹ́ ọmọ ṣe fún rẹ ni ó ti ka àbámọ̀ bọ́nú. ifá ní kí n kí àwọn oníbèrè yìí kí n ṣe ń pẹ̀lẹ́ ifá ní n ò ní kábàámọ̀ ẹ̀yin náà ò ní kábàámọ̀ gbogbo wa ò ní kábàámọ̀ aburú. ẹ ká má bàa wá kábàámọ̀ lérí ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ fá bàbá kúkúrú òkè gẹ́tì ifá ní gbogbo wa pátá ní kábàámọ̀ aburú. ìyá àbúrò gẹ́gẹ́ bí ti ifá ń wí nínú ìrosùn alọ̀ràn alọ̀ràn kankankan ifá ń jẹ́ kó yé mi pé lérí àwọn ọmọ yín tí sòjòjò àìsàn tí dókítà olóyìnbó ní kẹ́ ẹ tẹ̀sẹ̀ ẹ lébọ̀ ifá wa ń jẹ́ kó yé mi pé àwọn ọmọ méjì níbẹ̀ lórí òjòjò àìsàn ibẹ̀ ni gbẹ́gùn bá kọ pé léta ló lè sọ gbẹ́gùn bá sì kàbàjà ta ló lè mà àfàmàwọ̀ mọ́rò àmàwọ̀ mọ́rò tí wàá bẹ́ẹ̀dì ọ̀rọ̀ àìsàn àwọn ọmọ méjèèjì ẹ̀yìn ìyá wọn yìí. Ah, bàbá lọ́nà hmm? o bólógì ní bá gorí àjà ojú rẹ̀ atólé ojú rẹ̀ atógbàgbà kó ìdí àṣírí ti ń bẹ nínú ọ̀rọ̀ abẹ ìpínyà ẹ ronú sí dáadáa ìlànà tẹ́ ń gbà ṣe wọ́n. Hello Kọ́ládé. Bírúnkẹ́, how are you? Ẹ mo ní kí n sọ fún ẹ wípé mi ò kú mi ò dé sọnù àmọ́ mo rìnrìn àjò kan ni ìrìn àjò tí mo dẹ̀ rìn yìí fún àǹfààní èmi àti ẹ̀ náà ni ó lè já sí kú ó lè já sí yíyẹ. ìbírúnkẹ́ ṣó mọ nǹkan tó ń sọ ṣá ìrìn àjò tó lè já sí kú ìbírúnkẹ́ ìbírúnkẹ́ ah, kí ló ń ṣọmọbìnrin ó lè já sí kú báwo ah, mo dáràn ẹ lọ ó lè pa fún yẹn. If you don't care, ah, mo ah. ah, what's this? ibo la já sí yìí. kúkú náà ti dé destination. Ah, ẹ dúró náà ẹ ṣọ́ wá mí wípé ibi èbúté ta ti máa wọkọ̀ ojú omi náà láti dé yìí. ibè náà ló máa jẹ gbogbo náà ti dé destination. ok let's go ṣé ibi tá a máa fi mọ́tò lẹ́sìn rẹ̀ ah, ṣé ò lọ́ọ̀kẹ́ ẹ̀ ni. ẹ ẹ eh, eh, ṣé mọ́tò wa wà more important ju nǹkan tá a bá wà lọ ni. pẹ̀ṣá lè ríyàn bíbá èèyàn kọ́kọ́ ló pààkì báìkì lẹ́yìn. Oh, that's true. Hey, Alakada! Uncle on bike. Let's go. But only bike. Alakada! Uncle! What's sẹ́yìn o. Tí a gbà bí kò fò, ibi báyìí lọ́nà ẹsẹ̀ wà. Ṣé o débi rí lọ fún mọ̀ fọ́nà ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀? Ebè ah, At least I'm ojú ni. hello. ọkọ oní báyìí. hi. ọkọ hello. hello. is anybody here? ìjọsà á ba àpáta jákúláyà lánàá. á ba àpáta jákúláyà á lè gbé yín débẹ̀ o mọ̀jẹ́ bí tó bá lè gbé yín dé ẹ máa tẹ̀síwájú nínú ìrìnàjò yín o. ọ̀dà sàn. ok ẹ ẹ ẹ jọsà a nífẹ̀ẹ́ kẹgbẹ́yàn ọkàn pẹ̀lú wa. ok ẹ ṣe. a máa ṣe nǹkan o. Ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra pẹ̀lẹ́ ṣó fẹ́ mọ mi ni pẹ̀lẹ́ rọra o rọra o rọra màá rọjú ìwọ ṣì máa lọ náà máa sáré kọjá ni ìwọ máa rọjú o rọra o. àjàgbé o lọ́ọ̀rẹ́ gbé wọn wá mo ti rí gbogbo wàhálà wọn ẹ pẹ̀lẹ́ o ẹ kú dààmú ẹ kú wàhálà ẹ kú gbogbo fìtínà náà tá a ti fojú ara yín rí wọ́n ọ̀yá olúgbé gbé àwọn àlejò náà tá ti dààmú lórí ẹ̀mí ìwíndìgbò àjọ̀nú gbọ́ wọ́n ti ṣe wàhálà láti rí mi láti bí ìjọ mẹ́ta ọ̀yà là ń pè wọ́n wá fún mi ọ̀yà mọ̀ tìrí wọn báyìí pé wọ́n wá. ṣé náà máa sọ kẹtọ ọ̀hún náà ntọ́jú náà máa lẹ̀ ẹ́ ntọ́jú náà máa lẹ̀ ẹ́ náà ìgbẹ́niyà ìgbẹ́ ìgbẹ́ igi gbóhùn igi ọ̀pẹ gbóhùn ọ̀pẹ ẹ mọ̀ káàbọ̀ o. òkú ah, bẹ́ẹ̀ ti ṣe náà rìn bọ́ ah, ẹ ti dààmú gan. ngbà náà tá ẹ ń bọ̀ lọ́nà ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ rí eléyìí ẹ wò ó. gbogbo nǹkan ló máa fi ń blame èèyàn láàyè o ò kí n gbogbo nǹkan ló máa fi ń blame èèyàn má wọ̀rì. Okay, now, Free Junction ǹjẹ́ ló báyìí. kí ló mú ẹ fíìlù pé bíbá ilé ẹ̀ka lọ. Ah, ọmú mi wá sínú igbó ó tún máa máa direct mi wá máa dà mí rìbọn rìbú anyhow I don't like it I am going this way. mo mú ẹ wá sínú igbó kò ṣe pé àwọn kan wá sínú igbó ni mo mú ẹ má lọ èmi náà dé máa bá tèmi lọ. Ìbírónkẹ́ ṣó máa máa máa jánu gbó ni báyìí ṣé mo fẹ́ dárìn lọ sínú gbó ni jẹ́ ń tẹ̀lé ẹ kò sí wàhálà ọlọ́run á dà dúró dèmi o. Mama, mama, mama. Bẹ́ẹ̀ni. Ẹ wo, a ti wà nínú igbó yìí, ó ti tọ́jọ́ mélòó kan. Ẹ̀yin dẹ̀ ni ènìyàn adarí oorun ká máa kọ́kọ́ fi ojú kàn. Ẹjọ́ mú mi, ìlú kan là ń wà. Àpáta chai. Ah, yes, àpáta jákú lẹ́sẹ̀. jákú ni àpáta ló ni. ó oh, ok. Eh. ẹ má gbà bímọ o ẹ ṣáà máa lọ tààrà ẹ má yà sọ́tún o ẹ tún má yà sósì ẹ máa lọ tààrà ọ̀gọ́gán ọ̀nà tálákè ń forí sọ ibẹ̀ ni kẹ́ forí sọ ẹ ṣáà máa lọ bí bá ṣe lọ kẹ́ ẹ ṣe máa. ẹ káàbọ̀. Yaida. Ṣọ́tọ̀. Tí bá sọ̀rọ̀ sí wa, máa sọ wípé mo mo ń blame for everything. Ṣé fọ́ọ̀tì mi wá ni? Okay, fọ́ọ̀tì ẹ̀kọ́, honestly you are on your own. Ah, ìbí rúkẹ́ ìyá náà ló gbégi sórí èmi náà ni ìwín ìdìgbò. iye kankan nà. bó ṣe rí mi. ńgbà tá ẹ wàá fi débi náà ẹ tún wò ó kinní náà rè é. àbámọ̀ ńlá gbà ní ìrìn àjò tá a rìn yìí. Ah, ti sún ẹ ti sún ẹ. gbogbo bá ṣe ń gbìyànjú láti padà sílé àbí láti lọ síbi tá à ń lọ a kàn ti igbó kan bọ́ sínú ibì kan ni iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. ó ti sún ìwọ Ọlọ́run. ó sùn wọ. Ah. ṣé kò ní sú mi ni àtàrò la ṣáà ti ń ṣe wàhálà oh. ṣé wo nìkan ló ń rìn ni èmi náà ṣáà ń rìn. oríta kò yé mi mọ́ láwa yìí. Ọlọ́run aṣàánú wa fẹ́ni mọ̀nà Ọlọ́run aṣàánú hmm. wa Ọlọ́run ṣáà rí gbogbo làálàá wa. bàbá bàbá bàbá ẹ rà sà bàbá ẹ rà sà ẹ rà sà ẹ mọ̀ lẹ́ o ẹ máa rọra o. Ah, ẹ jọ sà apata, lese, ẹ jọ sà ibì kan apata ń lọ. ẹ ah, eh, àpáta ẹlẹ́sẹ̀ àbí kíní kan ẹsẹ̀ ṣá. àpáta something báyìí. Ah, a bá àpáta jákú láyà lẹ̀ ń ibẹ̀ ni sà ibẹ̀ ni. ẹ mọ̀ pẹ̀lẹ́ o ẹ sì kú wàhálà o ibi ẹ mọ̀ ń lọ ọmọ jìnnà ẹ̀yàn ọmọ yìí ẹ bojú ẹ̀yìn yín ẹ yí padà dáadáa tán ẹ wò ó re ṣe é rí ibi tẹ́ ń lọ́nu. Ah, ẹ ṣe sí mo dáná mo dáná níbo ni ọ̀nà bò mo dárò mo dárò. ẹ káàbọ̀ ọyẹ máa bọ̀ olúgbéǹgbé máa gbé wọn bọ̀. ọ̀dọ̀ èmi wín tẹ́ ń bọ̀ rí o ìwín dìgbò lẹ fojú kàn èmi gangan lèmi ẹ máa wọlé bọ̀ olúgbéǹgbé bá ń gbé wọn wá. èmi làdó tó gbẹ́dọ̀ mi èmi làwo tó wọnú à ẹ tẹ́jú mẹ́mi ká ẹ wò mí o ẹ káàbọ̀ ẹ̀yin náà ṣe wàhálà gan ká ẹ tó débí ẹ sì ṣe wàhálà náà gan ká ẹ tó rí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wàhálà náà ẹ ní tètè rí mi o àkọ́kọ́ tá ẹ ti fẹ́ rí mi náà ní gbogbo wàhálà yín mà wá pọ̀ tó yí o ọ̀hún ọ̀hún ọ̀hún àbá pátá dákúláyà igbó ìwídìgbó náà lẹ́ka àbẹ̀tí o. èmi ni wídìgbó o àrò ni onígbàdó mo fàdíyé kan ṣoṣo bọ̀rìṣà mẹ́fà mo ní òrìṣà tó bá yọ èyí tí èrò okùn sọ́wọ́ rẹ̀ múra rẹ̀ o. ẹ̀yin ọmọ mi kílẹ̀ wá wá kílẹ̀ fẹ́ kí n ṣe fún yín torí wàhálà tẹ́ ẹ rí pọ̀. ẹ ṣe sá. there was a day tí a jáde so bá a ta wà yẹn làwọn kan ti ń sọ̀rọ̀ yín fi ń ròyìn yín awa fetí kọ awa ní ká try. ní ẹ kan fẹ́ ṣe bí ẹni ní lẹ́nu yìí ni ó. ọ̀yá ó ti ti ojú ẹ máa mọ̀ náà ló máa pọ̀ yín o fúnra yín o ọba èmi rè o èmi ọ̀rà ọ̀rọ̀ ní wídìgbò nígbà àdó arábìnrin ìwọ yìí mú ọwọ́ rẹ náà kó o ṣe síwájú báyìí o. ọ̀tún àbò sísà síbẹ̀. náà síwájú báyìí ọ̀gángan náà kúrú kúrú kúrú kúrú kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ kúrú kúrú. ó gbẹ́ni mà wá fún mi mo fẹ́ mà gbèsè ayé ọmọ rẹ kí ni bẹ́ẹ̀mọ rẹ arábìnrin náà akáwọ̀ rẹ sílẹ̀ kò tiẹ̀ sọ́mọ kankan lára rẹ ó kàn ṣe wàhálà kiri ni ìka náà kejì tókù rẹ ṣe síwájú àwọn ẹ̀yin ìwìn ọ̀gànjẹ́ ìwìn òru ìwìn tí mo rí ìwìn tí mi rí àṣírí eléyìí náà tó ọmọ ní ń bẹ ìbejì lọ́kọ látòdì ọ̀run wálé ayé ọ̀rẹ́ tímọ́tímọ́ tẹ̀yìn méjèèjì wọn jọ ń ṣe lọ́ba ayé yìí já ṣùgbọ́n kò ní ìbàjẹ́ mọ́. ẹ ẹ wo ẹjọ́ kò ní dá bí ìbejì kọ́rẹ́ mi má bí nǹkan kan orí àti kékeré ni wá bàbá mi mọ̀ pé ẹ lè ṣoore fún wa kájọ bímọ. bọ́lájì ní bá gorí àjà ojú ẹ̀ á tọ́lé àtọkọ̀ọ́. adíwáfọ́ lógìnrin tó ń torí àjọ àsọkalẹ̀ ìwálẹ̀ ẹ̀yọ́ ó ní àti àlọ àti àbọ̀ wọn ojú òun ò ní ríbi àti àlọ àti àbọ̀ olóòlógìnrin kò máa ríbi o ìyá mi abẹ náà rí o abẹ ìpínyà rí o sọ̀rọ̀ ọmọ tí ń bẹnu rẹ̀ sọ́ọ́ ti gbà pé ọ̀fun nìkan bẹ̀ ìwọ náà sì ti gbà pé ọgbà kan bẹ̀ wọn ò ṣiṣẹ́ kan fún yín má bá ṣiṣẹ́ náà fún yín tán abẹ́ ìpínyà ni à ń pè é káyé káyé amúntẹ́nu kan jẹ́ sọ̀kúntọ̀kún. orí omi lẹ́ẹ̀tì jẹ́ abẹ́ ìpínyà ẹ pé abẹ́ ìpínyà kó pín ẹnu níyà abẹ́ ìpínyà kó pín ẹnu níyà. kẹ́mi ọ̀mú kan kẹ́mi náà mú kejì tí mo bá parí ẹ̀ tán fún yín ẹsẹ̀ yín ò gbọ́dọ̀ kan lẹ́wọ́ tẹ́ ẹ bá ti jẹ àṣejẹ náà tán. ẹ̀yin méjèèjì mà ti dọ̀tá ara yín o ah, ah, ah. torí pé bẹ́ẹ̀ bá ti jẹ tán ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ tipẹ́tipẹ́ la fẹ́ fi pín àwọn ọmọ ìbejì náà níyà sí kan nìkan gbénú ìkan gbèjì àwọn ọmọ náà látòdì ọrùn ìbejì nìyẹn a wá fi abẹ ìpínyà yá fi pín wọn níyà bá a bá ti pín wọn níyà ìjọ tó bá lóyún lòun náà lóyún ìjọ tó bá bímọ lòun náà bímọ ṣùgbọ́n orí omi ilẹ̀ ti jà sí jẹ́yẹsẹ̀ yín ò ní kanlẹ̀ ẹnìkan gbapá ọ̀tún ẹnìkan gbapá òsì ẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ títí ayé ó fi parẹ́ o. that is not possible. gbẹ́rẹ́ kété tá ẹ bá ti jà síjẹ́ tán ẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ sẹ́ẹ̀sì yín lé ní títí tá a fi bímọ ní o ah. bẹ́ẹ̀ bá wà ní oyún bẹ́ẹ̀ bá fojú kanra yín ikú ni kọ̀ lẹ́rọ̀ o ah. bẹ́ẹ̀ bá fojú kanra yín ikú mọ̀ ni lẹ́yìn èyí ẹ wá di ọ̀tá òjijì ẹ máa ṣépè fúnra yín lójoojúmọ́ ní ìṣáájú ìṣáájú ìwájú ọ̀sẹ̀ lọ ẹ̀yìn ọ̀sẹ̀ padà sí ẹnu ara yín lè fi sọ ó dọ́lú gbóhùn ọ̀jà gbóhùn. Oh abẹ ìpínyà abẹ ìpínyà abẹ ìpínyà wá pín ẹdun níyà lónìí o. kémi kò fọ̀rọ̀ ọlá mú kan. kí èmi ìbírò kẹ́nà mú kejì. ṣé ti wá rí báyìí pé ògbóró inú àwọn òpéjì ọ̀nà kan ṣoṣo ló yẹ kí àmọ́ méjèèjì ó gbà wálé ayé àmọ́ ẹ̀yin lẹ fi abẹ́ ìpínyà pín ẹ níyà olúgbọ́n gbalẹ̀ gbọ́n àrẹ̀sà gbòde rẹ̀ sà ó fi ajẹ́ pé ẹ̀ jẹ́ kí mọ̀ wọn sọ mọ́ ńlọ fa gbogbo àìsàn tí gbogbo kọ́nù kọ́ọ̀ ti ń ṣe tẹ̀lé nígbèsí ayé àwọn ọmọdé yìí. ìjọ bàbá kí wàá lọ́nà àbáyọ ìjọ. Hmm, ọ̀nà àbáyọ ni wípé àfi ká sí ọ̀kàkẹ́ tí kagúnláyà kí olúgbọ́gbọ́ lóde gbẹ́kọ́ gbẹbọ kárẹ̀sọ́ gba tiẹ̀ kí àwọn méjèèjì kí ó wá di ògbóró padà torí pé inú àwọn ohun ọ̀gbọ́dọ̀ péjì iyún ní ọgbẹ́ ẹbọ tá a gbọ́dọ̀ gbé ẹ wá wò ó ó kù bí ó kù sí àwọn eégún ayé ni o ó kù bí ó kù sí àwọn òòṣà lóde ọ̀run ilé ìkúlẹ̀ àti jẹ́wọ́ àrùn lórí ìta àbọ̀ tí a bá gbé ìkánnù ọmọ méjèèjì ni ó gbé ẹbọ náà. Ah, àwọn méjèèjì ló ń ṣàìsàn. ni ọ̀pọ̀ jura wọn lọ ikọ́ tiraka yóò gbẹ́bọ fún kan ni torí pé ẹbọ fẹ̀mí rẹ̀ mi ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ kíkejì ó lè ba àráyé gbé. ikọ́ gbẹ ikọ́ ikọ́ fàyè lẹ̀ fún kan. Ah! ẹ wo kò lè wọ́ọ̀kì ah, kò lè wọ́ọ̀kì. ṣé ti rí ọ̀kan ṣoṣo mi yìí ọmọ tí wọ́n fi yangàn mi níbo mi ì lè fi ẹ̀mí ẹ̀ gbé ẹbọ fún ọmọ kankan. ṣe èmi ni kí wàá fẹ̀mí ọmọ tèmi tàfàlà wọ́n ṣàtẹ̀ ṣe fi ń pè mi bó ṣe rìn dìrìn bí ó ṣe rìn dìrìn ó ṣàfihàn pè mí ní ìyá alágbájá mi lè dánwò ẹ̀wò bàbá. Hmm, ọ̀dà ẹ wá wò ó ẹ wò ó wò ó ẹja mi ń kò lójú kòró kò ní pojú kòró jẹ ẹ wò ó bẹ́rù bá kọ òkè tó bá kọlẹ̀ ó tún lórí tàbí tá a gbé kà ọ̀nà àbáyọ mi sì tún wà. Ah. ọ̀nà àbáyọ tó wà ní wípé ẹ̀ẹ́dẹ́wúrẹ́ bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ ni wọ́n fi kó ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́fì ẹ̀mí ara yín di. bó ṣe ẹ́. ẹ̀mí mi bíi ti báwo ṣé bí mo gbìyànjú ọmọ bíbí ni ó ṣe máa jẹ́ mímí ló máa fi kú. ẹ̀mí ẹ̀mí ti báwo wà á ní ẹ̀mí wa bíi ti báwo. bàbá ìyẹn lé o. ọ̀nà ti dórí ìta mẹ́ta ó ti pé ó ti pín o ó dọ̀dùgbẹ̀dùgbẹ̀ síbi tí ò ṣeé ká gbogbo tá à ń sọ yìí kò gbọdọ̀ jújọ́ mẹ́ta lọ. bó bá kọjú sí yìí kẹta. Ah, tó bá kọ̀yìn sí kẹ́ẹ̀kì tó bá wá kẹ̀yìn nìkan tán kẹ́ẹ̀ tẹ́rù ara yín pa Ifá ló wí bẹ́ẹ̀. Herbert ah. eh, kò fowó rọlá ó tí ẹ sọ nǹkan kan. kí ló bá ti sọ ó ti sún yẹn ó gbọ́ ogun nǹkan tá gbọ́nu lé yẹn ṣé máa yan orí tán gbogbo ìrìn àjò tá a rìn nípa ọ̀rọ̀ ọmọ bíbí wa gbogbo ẹ̀ pátápátá lórí ṣé kò tó kó rẹ̀yàn. ah honestly ìyẹn ló ti jẹ́ káyà mi máa já báyìí. àwa ní jẹ́ káyà wa já ni o a máa jẹ́ kó rí wa pé ni torí lóòótọ́ ló ń rìn nǹkan tó ń rí àmọ́ solution tí wọ́n yẹn kọ́ nìkan ni only solution tó wà nílé ayé yìí náà ìlú gángan lọ̀rọ̀ ilé ayé yìí akọjú sẹ́yìn kan akẹ́yìn sẹ́lómi ibi táwọn rí mọ́ yẹn ibẹ̀ lẹ́lómi ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ sí rí títí ẹ̀ òun ni mo ṣe rò ó pé ó máa bẹ́tà kó lọ sí gbogbo ibi tó bá mọ̀ bó ṣọ̀dọ̀ àfáà ni bó ṣọ̀dọ̀ pásítọ̀ ni kó lọ bá wọn kémi náà lọ sí gbogbo ibi tèmi náà bá mọ̀ ká solution lọ síbẹ̀ kọ́kàn wá lè balẹ̀ a gbọ́dọ̀ ní pé torí padà ti ṣẹ̀ kẹ́mi ẹ̀mí wá dẹ̀ kó dẹ̀ bọ́ sórí ẹ̀. àbí o wo ẹ̀mí wá ẹ̀mí ẹ̀mí ẹ̀mí tèmi ò ní bọ́ o. bíbélì tèmi tẹ jẹ́ kó yé mi wípé èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè. ó mọ̀nà bíbélì tẹ́lẹ̀ ló lọ́lé babaláwo. ṣé wàá wọlé sínú mọ́tò ká máa lọ. o ti máa ní kò sún mi rọ ni mo pọ́. kò sóhun téṣù fún ni tí ò ní fi gbà lọ́pọ̀ ìlọ́pọ̀ lọ́wọ́ ẹni òun ló ń fún nílẹ̀ díẹ̀ sí i tó fi gòdìdì ọmọ lọ́wọ́ ẹni. sùúrù ló ta o sùúrù ló péye. kọ́ládé kí ló pè mí wá jókòó sábẹ́ igi yìí fún. ṣé o lè jókòó tì mí. mi ò lè jókòó tì ẹ torí pé wọ́n ti kú. ìwọ rò pé mo kú ni <laughs> mi ò bíi báwo. ibi Rónkẹ́ ó láwọn ọ̀rọ̀ kan tó yẹ kí èmi àti ẹjọ́ sọ. àwọn ọ̀rọ̀ wo. lótìtọ́ èmi náà lọ́wọ́ sáwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn nítorí pé tí mo bá fún ẹ wàhálà lórí àìrọ́mọbí ó ṣe é ṣe kó má gbé àwọn ìgbésẹ̀ tó gbé àjọ jẹ̀bi ọ̀rọ̀ àmọ́ mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀ ìgbéròkun ọmọ tó bá torí ẹ̀ gbé ìgbésẹ̀ tó gbé yìí ṣo lérò kó lè jèrè ẹ. ah èmi á jèrè ọlájú wọn eh. torí pé igi ta ti torí ẹ̀ gbòdì nínú igbó ó di dandan kó ṣúná fún ni yá. Eh. bẹ́ẹ̀ ni. Eh. Hmm. kọ́ládé ọkọ mi wọ́n mà nókò ọlọ́mọ kì í sùn jọ̀ọ́ má ro tẹ̀ṣẹ̀ mi dáríjì mi títọ́ mú ẹni kò rò ó ah, ọlájúwọ̀n jùwọ́n eh, báwo ló ṣe ń ṣe é báyìí.

alájà ẹ rí àìsàn tí ń ṣe ọmọ yìí ó ń ṣe tí a lè gbé sílé ká dọwọ́ bò ó. Ah. Ah. mo ní nígbàgbọ́ pé lágbára ọlọ́run àtìlẹ́yìn àná mahama ara rẹ̀ ó yá àmọ́ ah, ìyá wa ìfẹ́ àfẹ́jù ńlẹ̀ fi kó bá ọmọ yìí àmọ́ tákòkò rẹ̀ bá tó a máa sọ. So tẹ́rí àdúrà ìjókòó àdúrà lájókòó fún tí mo dẹ̀ ní nígbàgbọ́ pé ara rẹ̀ ó yá ẹ̀yin náà máa gba àwẹ̀ ẹ dẹ̀ máa gbàdúrà àmọ́ tá a bá ti ń ṣe àdúrà yìí lọ ẹ mọ́ yọjú sí wa rárá o ẹ mọ́ yọjú mo ní nígbàgbọ́ pé ara rẹ̀ ó yá ara rẹ̀ ó yá. ṣe rí àfa ṣe rí ṣe rí ṣe rí àfa ní sùúrù pẹ̀lẹ́ ní sùúrù má bínú. ẹ ṣeun àfà ẹ ṣe púpọ̀ ẹ ṣe sàn. kò sóhun téṣù fún ni tí ò ní fi gbà lọ́pọ̀ ìlọ́pọ̀ lọ́wọ́ ẹni. ìyá wa ẹ̀yin ni ẹ ṣe òkùnfà gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọdébìnrin. èmi èmi abiyamọ ni mí mi ìdè bímọ méjì ju ọmọ kan ṣoṣo yìí lọ báwo ló ṣe máa wá jẹ́mi ni mo wà nídìí ọ̀run ẹ̀. ṣùgbọ́n ọlọ́run ò ní parọ́ ọlọ́run ò dẹ̀ ní ṣèké ẹ rò ó dáadáa láti ìpìlẹ̀ ọmọ yìí títí di èní àwọn ìgbésẹ̀ tí ẹ gbé. bíbélì sọ pé kò sí ohunkóhun tí ó wà ní ìkọ̀kọ̀ tí ọlọ́run ọba ò ní mú wá sí gbangba ewé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́run má mọ̀ sí torí bíbélì sọ ó ní ta ni ó fọ́jú bí kò ṣe àwọn ìránṣẹ́ mi ó ní èyí tí òun bá fi fún wa ó ní tiwa àti àwọn ọmọ wa èso tí ọlọ́run sopọ̀ láti ọ̀run wá ẹ̀yin fi tipátipá ẹ fi pín in níyà òun ló fa rògbòdìyàn ní ọ̀tún àti ní òsì tí ẹ fi kó bá ayé àwọn ọmọ yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó dàbí ìgbà tí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ tó sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣiṣẹ́ burúkú tó fẹ́ ṣe ohun tí ọlọ́run bá fẹ́ kó ṣeé ṣe nìkan ló máa ṣeé ṣe èyí tí ọlọ́run kò bá lọ́wọ́ sí bí ẹ̀dá bá gbìyànjú àbámọ̀ ló máa já sí. ṣùgbọ́n pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run bí kò ṣe nítorí ohunkóhun nítorí ọmọ yìí ọlọ́run máa gbọ́ àdúrà wa lórí ẹ̀. àmín àmín àwa máa lọ nínú àdúrà àti àwẹ̀ lórí ọmọ yìí àkọ́kọ́ máa dúpẹ́ lọ ọlọ́run tí ó tiẹ̀ jẹ́ kí ọmọ yìí wá sáyé lẹ́yìn náà a máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ fún yín ní ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí ọlọ́run bá ti gbàdúrà wa lórí eléyìí a máa gbàdúrà ìṣẹ́gun fún ọmọ yìí ṣùgbọ́n ẹ̀yin náà ní iṣẹ́ láti ṣe o ẹ máa darapọ̀ mọ́ wa nínú àdúrà àti àwẹ̀ ṣùgbọ́n ilé lẹ ti máa ṣe a ò gbọ́dọ̀ rí ní àyíká tí ọmọ yìí bá wà títí tí a máa fi pè yín pé ọlọ́run ti fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ nínú àdúrà yín ẹ máa fi kún pé ọlọ́run dá ogun padà sórí ológun dá ọfà padà síbi tó ti wá dá ìjì padà síbi tí ìjì ti wá nígbà tí ọlọ́run bá ti ṣe eléyìí àwa náà máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ní àkókò tí àdúrà bá ti gbà. ṣé ń pé ọlájúwọ̀n máa gbádùn. pẹ̀lú ògo ọlọ́run torí bíbélì sọ ó ní ọfà tí wọ́n fi ara wọn kẹ́ òun ni wọ́n fẹsẹ̀ ara wọn kọ́ kòtò tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ sílẹ̀ ó ní fúnra wọn ni wọ́n já sínú ẹ̀ sọ ọlọ́run máa ṣe ọlọ́mọ yìí máa gbádùn ẹ tẹrí bẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run alágbára a dúpẹ́ ogun tí ẹ fi hàn ogun tí ẹ̀yin ọlọ́run dẹ̀ ti ṣẹ́ òní ẹ máa ń fi hàn ọlọ́run gba ọpẹ́ wa a fi ọmọbìnrin yìí lé yín lọ́wọ́ ọlọ́run fún ní ìṣẹ́gun gbogbo àkókò àti ìgbà tí a bá ké pè yín lórí ọmọ yìí ọlọ́run gbọ́ àdúrà wa fún wa ní ìṣẹ́gun pípé káláyọ̀ ká máa yìn yín ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. ẹyin afáà Jubril àdúrà ó gbà bó tilẹ̀ wù kó pẹ́ kí a ti bẹ̀rẹ̀ àdúrà tí a bẹ̀rẹ̀ yìí ẹyin ọlọ́run ọba tí yóò dojú tà ní mahama kò ní fi àdúrà yìí kò ní fi bú wa ọlọ́run ọba tí yóò dojú tìlú mẹ́kà tí yóò dojú ti mẹ̀dínà mo ní nígbàgbọ́ pé àdúrà wa ti jẹ́ tẹ̀wọ́ gbà òun náà ló ní apò òun ó lóun ó sì dá wa lóhùn òun náà là ń pè là ń bẹ̀ yìí mo ní nígbàgbọ́ pé àdúrà wa ó gbà agbáka náà mahama náà. agbára náà inṣàlá bí kúrẹ́tìlẹ̀ tààlà ọlọ́run gbàdúrà. amina allah amina allah. mọ̀ n bọ̀. ìṣèkùrà. hallelujah hallelujah hallelujah. Hmm. a ti dé ojú iṣẹ́ báyìí ó dẹ̀ di dandan pé ọlọ́run alààyè á ogun yìí ní àjàṣẹ́gun. àmín jésù. kọ́ká tó lọ nínú àdúrà ìṣẹ́gun yìí àwa gangan a kọ́kọ́ rora wa ní agbára. bẹ́ẹ̀ni. àwa máa kọ orin yìí a máa kọ́ fi gbàdúrà wà á sọ wípé ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ogun ayé gbèrò lálejò ó lé. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ogun ayé lè lálejò ó ga. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún ná mi dá. ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá ẹ̀mí mímọ́ tún nà mí dá. kábíyèsí olúwa mò pè ẹ́ níṣẹ́jú yìí ní wákàtí yìí ní àkókò yìí olúwa ṣàánú ayé mi lórí ọlájùwọ̀n ibikíbi tí ogun náà bá ti wá àní ibikíbi tí àṣàsí náà ti dìde olúwa jọ̀ọ́ wá jẹ́wọ́ agbára ẹ níbẹ̀ jésù wá jẹ́wọ́ agbára ẹ níbẹ̀ olúwa jọ̀ọ́ wá ṣàánú ọlájùwọ̀n olúwa mi ò níyàn méjì tí mo lè ké pè àfi ìwọ nìkan níbi gíga ó bá jẹ́ pé wọ́n ní ọlọ́run tí ayé àti ọ̀run tẹríba fún wá gbàdúrà mi báyìí báyìí báyìí. jésù ó olúwa wa. àmín. jésù olúwa wa. àmín. sọ fún ọlọ́run gbogbo ọfà tó wà lára ọmọdébìnrin yìí ó yá kó máa padà síbi tó sì máa. àmín jésù. sọ fún mi ó ní kòtò tí wọ́n fi ẹsẹ̀ ara wọn gbẹ́ sílẹ̀ ó lò ní wọ́n jìn sí. ó yẹ ó gbé níbi tí ọ̀fà tilẹ̀ wá ó yá kó padà dúrà. àmì jésù ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run mọ́ o ó yá ìwọ ló ní ara ìwọ ló ní ẹ̀mí ó yá dé ọ̀dà padà sí para dé ẹ̀mí padà sí. ẹ jẹ́ ká gbàdúrà ní oh. ìṣọ̀kan àti orúkọ jésù lẹ́ẹ̀mẹ́ta tó ní agbára àwa ti ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan bí ọlọ́run dá ọ̀fà padà síbi tó ti ń bọ̀ ó yá dúrà. lórúkọ jésù ọlọ́run ayérayé o gbogbo ọfà tó ń wọnú ayé. ibikíbi tí ogun alájùmọ̀ yìí ti wá jésù dá iná padà sórí ológun dá ogun padà sórí ológun. ó yá ó lẹ̀ ó tẹ́ jẹ́rẹ́ capable ó ṣe capable ọlọ́run ọlẹ́yìn ó yá gbogbo ń jáfọ̀tì wa ó yá kí ọ̀fà kó padà sílẹ̀ lẹ́fà kí ọ̀gùn kó padà sílẹ̀ lọ́gùn kí ọ̀gùn kó padà sílẹ̀ lọ́gùn ọ̀fà kó padà sílẹ̀ lẹ́fà ọlọ́run ayérayé o ó yá dé ọ̀fà padà ó yá dé ògùn padà. àmín àmín àmín. gbàdúrà àkókò kejì ẹ jẹ́ ká kọrin yìí fún ọmọ yìí. pé ogun tá ò dá a mọ́ mi. ogun tá ò dá a mọ́ mi. ogun tá ò dá a mọ́ mi. ogun tá ò dá a mọ́ mi. tó ra pálá wọnú ayé mi. tó ra pálá wọnú ayé mi. tó ń fún mi ní wàhálà. tó ń fún mi ní wàhálà. bàbá dáná fún wọn. bàbá dáná fún wọn. bàbá dáná fún wọn. bàbá dáná fún wọn. ọlọ́run gbogbo ẹ̀mí ìpínyà nínú ayé ọmọ yìí tó jẹ́ wípé ọ̀tọ̀ níbi tí ẹ̀mí ọ̀tọ̀ níbi tí ara wà oh. gbogbo tí ọlọ́run dá ẹyọ kan ṣùgbọ́n tí àwọn ọmọ ènìyàn tí wọ́n pín sí ọ̀nà méjì. ó ṣe kéré màmá. báyìí ó yá kó wàá mú padà sí ojú kan kí ọmọ yìí kó gba àlàáfíà pípé kó di ẹyọ kan sí ọlọ́run dáa ah. ó yá àdúrà. ní orúkọ jẹ́ jésù ayérayé ọlọ́run ìmọ́lẹ̀ o ó yá ìwọ ló ní bọ́dì ó yẹ ẹdẹ ìrànṣẹ́ padà sípò ẹran ẹdẹ òmù padà sípò ẹyin ẹdẹ òpàdà padà sípò ọpọlọ ọlọ́run ọ̀kan o ó yá fi ara ọmọ ìṣọ̀kan ó yá fi ṣọ̀kan ẹ gbogbo ọ̀rẹ́ ṣọ̀kan. nísìnyí ní kíákíá dá ogun padà sí orí ológun jẹ́ kó lájú wọn gbélé ayé ṣòun rere kì í ṣe mi abiyamọ ìgbékègbé tí ogun yìí bá ti wá Jésù jẹ́ kó padà kó bí ẹni tó nù. Jésù Olúwa wá. go. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما على من صلى الله عليه وسلم على من صلى الله عليه وسلم على من صلى الله عليه وسلم على من صلى الله عليه وسلم على من صلى الله عليه وسلم على من صلى الله عليه وسلم على لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم yàwó máa fi sẹ́mọ́ wá àjọ máa fi láàjì. ọlọ́run ṣàánú lórí olúwa tóbi lọ́ba ọlọ́run ṣàánú mi gbogbo wa láì dààmú tó wà lórí ọmọ náà ọlọ́run ṣàánú náà kí lórí ọlọ́ba mi gbogbo ìbànújẹ́ ayé ọmọ náà bàbá mi wẹ̀ kúrò máìka wíwá mi àtàdúrà mi kó jẹ́ àsásùn ọlọ́run ṣàánú mi ní kejì àwẹ̀ àtàdúrà yìí olúwa jẹ́ ìrọ́lá ìsàn àtàwọn mi lórí ọmọ náà kó ṣàánú fún mi ọlọ́run ṣàánú fún mi ló ń ṣàánú fún mi o olóò má jẹ́ kí n sunkún lórí ẹ̀ má yẹ kí n dààmú lórí ọmọ náà lọ́rùn gbogbo wa tí mi ò fẹ́ tó wà lórí ọmọ náà lọ́ọ́ mi mú kúrò lọ́ọ́ mi mú kúrò olóò ṣàánú mi olóò ẹ̀ olóò láìfẹ́ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ olóò ṣàánú mi olóò ṣàánú bá mú gbogbo ìdààmú àti wàhálà ẹ̀ kúrò wọlá àwẹ̀ àti àdúrà yìí olóò kó ṣàánú mi ah olóò ṣàánú mi olóò ṣàánú mi olóò ṣàánú mi. wàlá yóò ní wọn lọ tóbi lọ́ba olúwa tóbi lọ́ba atẹ̀kpí. Allahu akbar Allahu akbar Allahu akbar kabira. Ah, Ọlọ́run ṣàánú mi lórí ọmọ jẹ́ ká dá ọpẹ́ fún Ọlọ́run. alihamudulilayi. ẹ ká dá ọpẹ́ fún Ọlọ́run. alihamudulilayi. ẹ ká wá dé ọpẹ́ wa ládé. alihamudulilayi rabbil alamin. rabbil alamin. àwa ẹrú ẹlẹ́ṣẹ̀ àwa tó já sí wípé ní kò sí àdúrà wo la mọ̀ ọ́n gbà fọlọ́run mélòó mélòó òrun la lè kí fọlọ́run ọmọ tẹ́ ẹ rí yìí kò ń ṣe bá a ti bí rèé àmọ́ ti wà lórí àìsàn tó ń ṣe yìí láìsàn bó ti ń ṣe bá a ti kọ́kọ́ gbé wá yìí ọjọ́ ti ta sí ẹ wá wo ìgbà wo la bẹ̀rẹ̀ àdúrà yìí tọ́lọ́run wá jẹ́ kí gbígbàdúrà wa kó tẹ́ tọ̀wọ́ gbà ẹ wọ ẹ èyí tó ti wá ré kúrò lórí ẹ yìí kò tún ní padà sórí rẹ tó bá wá kúrò lórí rẹ kò ní padà sórí àwa tá a ṣàdúrà yìí bisimilá iná àtẹyìnà. bisimilá iná rẹ iná àtẹyìnà kẹlẹkọ sára ẹsàrẹ bí kàwáníà iná sáni àká wẹlẹpútà ẹsàrẹ bí kàwáníà iná sáni àká wẹlẹpútà. ẹ máa ní àdúrà wa ọlọ́run jẹ́ ó gbà ìràwọ̀ wa ọlọ́run jẹ́ ó tàn tàdúrà bá gbà tán tìràwọ̀ bá tán ẹ̀mí àwa má má ṣe jẹ́ ó bọ́. ẹ̀mí àwa màmá ṣe jẹ́ ó bọ́ ó ní àwa màmá ṣe jẹ́ ó. بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر صلوا على النبي الكريم صلى الله عليه وسلم fẹ́ mọ fi nìrìn àjò ìnà ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgànà ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgànà ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ọ̀nà. torí pé adáṣe ló ń mọ ìbà ò gbọ́dọ̀ wù.